عبد الله وعلى آله وصحبه ومن والاه سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فاللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما فالسلام عليكم ورحمة الله وبركاته هذه علاقة إنه ترى بلوغ المرام ti alḥafiz ahmed ibn ali ibn hajar alcasqalani rahimahullahu ta'ala ó wà lábẹ́ àkọlé tí wọ́n pè ní baabul miyah baabul miyah baabul miyah ó ń bẹ nínú tí àwọn fuqaha wa tó máa fi ń bẹ̀rẹ̀ àlàyé nípa fiqh. nítorí pé fiqh ó ní í ṣe pẹ̀lú sísin ọlọ́run a sì mọ̀ dájú pé sísin lọ́n ó ń bùkátà mara bẹ́ẹ̀ sì ni èyí tí ó ṣe kókó pàtàkì tá a sì fi ṣe mara nínú nǹkan òun náà ni omi eléyìí ló fà á ìní àwọn olùmọ̀ fi máa ṣe àlàyé nípa omi ní ìbẹ̀rẹ̀. كما سترى فقه أري ما بيري في كتاب الطهارة وفي كتاب الطهارة يبدأون بما يتعلق بالماء إنه كتاب الطهارة تسي مرة أري قرى نقوى من هنا في بيري نتريك الكلام في الوسيلة كالكلام في الأصل سيسوني فانتيوم tá a lò láti fi ṣe ntọ́lọ́wọ́n bá ní ká ṣe òun náà dà gẹ́gẹ́ bí mímọ̀ nípa ntọ́lọ́wọ́n bá ní ká ṣe gàgà náà a ti mọ̀ kíkó omi lálò láti fi ṣe ìmára kò wá ní dáa tó téèyàn bá nímọ̀ nípa omi tó lò láti fi ṣe ìmára náà eléyìí ló fà ó fi jẹ́ kó àwọn fuqaha wa fil islam yabda'una ma yabda'una bil kalami bit tahara wa fi kalamihim bit tahara. يبدأون بباب المياه المياه جمع ماء جمع ماء wọ́n pè ní miyah wọ́n ní torí pé nígbà tí a bá fẹ́ ṣe tẹ̀síwìrì rẹ̀ á sọ pé mo wáyé so jọ́mù rẹ̀ miyah kí ló dé tí wọ́n fi mú wá ní plural tí wọ́n fi sọ pé báàbùl miyah tí wọ́n sọ pé báàbùl máa وذلك لفتا للنظر إلى تنوعه واختلاف أشكاله wọ́n ṣe ní plural tó ń ti kó sínú nǹkan tó máa ń ṣe plural ṣùgbọ́n wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé oríṣiríṣi lomi ọ̀rọ̀ ẹ̀sìn láti fẹ́ sọ yìí ṣe gbogbo omi lọ́tọ̀ pé ká fi ṣe ìmára yìí ṣe gbogbo omi lọ́tọ̀ ká fi ṣe àlùwàlá ńlọ́fà ni wọ́n fi mo wá in plural. báàbùl mìíràn wọ́n á mú àdìsí kan wá ní abẹ́ rẹ̀ nínú àwọn àdìsí tí wọ́n mú wá eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ àdìsí òun náà ní رضي الله عنه قال anhu qal an Abi Hurayrata radiyallahu anhu qal qala rasulillah. صلى الله عليه وسلم في البحر هو الطهور ماؤه الحل ميتته هو الطهور ماؤه الحل ميتته أخرجه الأربعة وابن أبي شيبة واللفظ له وصححه ابن خزيمة والترمذي ورواه مالك والشافعي wa ahmed eléyìí jẹ́ hadithi alákọ̀ọ́kọ́ nínú àwọn hadith ètò wa nínú bulugul maram àkọlé èyí tí a lè fún hadithi yìí òun náà ni taharatu albaḥar taharatu albaḥar pípé òkun ohun tó má ni òkun ohun tó má lòkun sí hadithi yìí ó wá láti ọ̀dọ̀ Abi Huraira ọlọrun ọkọ yọ́nú sí ó ní òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run bá kó máa bá sọ nípa òkun wípé huwa tahuru ma'uhu òhun ohun tí ó máa ní omi rẹ̀ ohun tó máa ní òhun ohun tí ó máa alḥìlù mẹtẹtù bẹ́ẹ̀ ni ohun tó tọ́ láti jẹ ńlọkù ń bete inú rẹ̀ òhun ohun tí ó má lomi rẹ̀ sí bẹ́ẹ̀ sì ni ohun tí ó tọ́ láti jẹ ní òkú ń inú rẹ̀ akhrajahu al àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbà wá a ti mà sọ́nà ti sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin kẹ́ bó ṣe síwájú fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó síwájú pé ńgbà tí wọ́n bá ti sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn tí wọ́n gbà lérò àwọn náà ni ashabul kutubi sitta ma'adal bukhari wa muslim àwọn ẹni tí wọ́n ní tíra mẹ́fẹ̀ẹ̀fà yẹn yàtọ̀ sí bukhari àti muslim dípò kọ́rọ̀ ọmọ bá nítorí kọ́rọ̀ ọmọ bá pọ̀ iná fi sọ pé kí ni akhrajahu رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه وابن أبي شيبة أتي ابن أبي شيبة واللفظ له إيتا واوين بيو بيت سيري ọ̀dọ̀ abu ọ̀dọ̀ ibnu abi sheba ló ti wá bẹ ẹnikẹ́sẹ̀ máa ń wábi tẹ́sí rí àdìsí bí wọ́n ti ṣe pronounce rẹ̀ ń bí inú tíra wò lálọ́ tíra ibnu abi sheba ibnu abi sheba rahimahullahu ta'ala àfàgbà olùmọ̀ńlá nínú màhàdì sheikhul imam al-bukhari rahimahumallahu ta'ala ogan afa kan lọ́jọ́ nínú àwọn afa imam al-bukhari wọ́n ní tírà kan tó jẹ́ tírà tó gbajúmọ̀ púpọ̀ tírà yẹn à ń pè ní kíni kitabul musannaf kitabu al-musannaf libni abi shayba rahimahullahu ta'ala àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńbẹ́ ẹgbẹ̀rún egberun ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àdéhìí ni ẹgbẹ̀rún àìníye ni ara àdéhìí thirty something thousand forty thousand nínú àwọn ọrọ tó wà ń bẹ́ẹ̀ lóríṣiríṣi Ibn Abi Shayba yẹn ní tíra tán pè ní kíni al yẹn ń ti ṣe wáyé lọ sínú Sunan Dawud lóòótọ́ náà gbà wá pẹ̀lú gbólóyìn ibi tá a ti lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ ta ni Ibn Abi Shayba a lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ Nasa'i a lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ Tirmidhi a lè rí pẹ̀lú gbólóyìn lọ́dọ̀ Ibn Majah ṣùgbọ́n ìta rí lọ́dọ̀ tiwọn náà á ní ìtumọ̀ kan bọ̀ kì í ṣe gbólóhìn kan náà. wa sahhahahu Ibn Khuzaymah Ibn Khuzaymah àwọn ní nínú rẹ̀ láti rí àdéhìí táwọn ti mú wa àwọn kan mú wa nu tí àwọn ní gbogbo àti wọn ti mú wa ń bẹ àwọn pè ń sahih lọ́dọ̀ tiwọn. wà Tirmidhi bákan náà alimami Tirmidhi wọn ní hadithun sahih nínú sunanu tiwọn. wa rawahu Malikun alimami Malik rahimahullahu ta'ala àwọn náà gbé àdéhìí jáde asitima tó má ti sọ pé imaamu Malik ti gbé àdéhìí jáde mo wọn ti gbé jáde nínú Muwatta ti imaamu Malik. wa Shafi'i rahimahullahu ta'ala wọn kí imam malik àwọn náà gbé jáde nínú tírà wọn a sì mà gbogbo gbàtí wọn ti sọ fún wa pé imam shafi'i rahimahullahu ta'ala àwọn gbé hadith kan jáde ẹ padà sínú tírà kan tó ń pè ní musnadi shafi'i musnadi shafi'i nínú tírà yẹn làwọn ti gbàgbé jáde wa ahmadu àti imam ahmed rahimahullahu ta'ala tí ì sọ ọmọ imam shafi'i àwọn gbé jáde nínú tírà wọn tá a mọ̀ sí musnad imami ahmed musnadi al-imami ahmed. àwọn wọ̀nyí ni àwọn tó gbé àdéhìí jáde sábàárì ẹni tó gbà wá láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam onáni abu huraira radiyallahu anhu abu huraira radiyallahu anhu ìyàpọ̀ ẹnu bẹ púpọ̀ láàrin àwọn olùmọ̀ nípa kí ni orúkọ sàábẹ́ àgbà yìí báyìí kí ni orúkọ rẹ̀ gan gbogbogbà àyè fi an abi hurairata. سمعت أبا هريرة يقول قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة كني أرقى بناري وني يقوى نقبو لا نعون ما نقبى كن أرقى أبو هريرة رضي الله عنه شبا واني أرطى سوني أرقى الله بيو ريسي أبما ألوميوني عبد الله ألوميوني عبد السلام ألوميوني عبد الرحمن ألوميوني أحمد ألوميوني محمد أتبع بيلو الإمام ابن عبد البر رحمه الله تعالى nínú tíra àwọn al-isti'ab fi ma'rifati as-sahaba tíra tí wọ́n ṣe nípa bá ti ṣe masabi kọ̀ọ̀kan nínú tíra yẹn wọ́n ṣe àlàyé fún wa wípé oríṣiríṣi ọ̀rọ̀ ló wá nípa kí ni orúkọ Abu Hurairah radiyallahu anhu àwọn ọ̀rọ̀ tó wá yẹn ó sì ń lọ bí ọgbọ̀n débi wípé àmì èyí tí ọkàn balẹ̀ sí nínú kí ni orúkọ Abu Hurairah radiyallahu anhu èyí tí orúkọ balẹ̀ sí nínú orúkọ Abu Hurairah radiyallahu anhu èyí tí ọkàn balẹ̀ sí jù nínú orúkọ Abu Hurairah radiyallahu anhu gẹ́gẹ́ bí alimami ibn abdulbar rahimahullahu ta'ala ti ṣe sọ òun náà ní ká máa pè ní kíni abdulrahman ibn sakhar abdulrahman ibn sakhar eléyìí lọ́kàn balẹ̀ sí eléyìí tó túmọ̀ sí pé tó máa ti sọ pé abdulrahman ibn sakhar ọkàn wọn lọ sọ́dọ̀ ta ni yóò lọ sọ́dọ̀ Abu Hurairah bá tọ́bi ọlọ́kùn àná Abu Hurairah tẹ́rí yẹn olùpọ̀jù nínú àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní gbígba àdéhìí wa láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti ikú kò sí nìkan nínú àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam tó gba àdéhìí wa tó pọ̀ tó èyí tí Abu Hurairah radiyallahu anhu tó gbà wá nínú àdéhìí láti ọ̀dọ̀ anabi wa Muhammad àdéhìí tó gbà wá five thousand three hundred seventy four five thousand three hundred and seventy four hadith ìní Abu Hurairah nìkan gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tẹ́bá wá wò tí ọwọ́ gbà tó ṣe pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ẹ̀ rí i pé àgbà nínú ẹni tí máa hàn kan sórí ìní Abu Hurairah jẹ́ Abu Hurairah gba ìsìn Islam ọdún keje lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam wá sí Medina ọdún keje ọdún wo anabi sallallahu alayhi wa sallam kú ọdún kelo ọdún kẹwàá lẹ́yìn hijra la kú tẹ́lá subtract méje kúrò nínú mẹ́wàá ó kù ọdún mélòó ọdún mẹ́ta péré ni ló ṣe pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì wáá fi ha àdéhìí ẹgbẹ̀rún márùn àti ọgọ́rùn mẹ́ta àti mẹ́rìnléní àádọ́rin subhanallah báwo ló ti ṣe jẹ́ bẹ́ẹ̀ abu ni tó fà tó fi jẹ́ bẹ́ẹ̀ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sábẹ́ anabi sallallahu alayhi wa sallam àyùsẹ́lẹ̀ inú ọjọ́ ni tó so yìí pé bó tilẹ̀ jẹ́ pé àjọ ń jókòó gba ìmọ̀ lẹ́nu anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn tó máa ń lọ sọ́jà àwọn míì nu wọn máa ń lọ sóko àwọn míì nu wọn mójútó sí ọwọ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mi ò níbo mi tó máa ń lọ inú mọ́tíláṣí lásán náà mò ń jókòó sí gbogbo àmú wasallam ó ń bẹ lé ní àbó ẹ̀dálẹ̀ débi péjọ kan mọ̀tọ́rọ̀ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pé n máa rí gbogbo ọ̀rọ̀ tó bá sọ há kí n má má gbàgbé rẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n sì ní kí n tẹ́ aṣọ mi aṣọ tó wọ̀ kéèyàn fa aṣọ rẹ̀ síwájú ó sì fa síwájú ànábì sallallahu alaihi wasallam sì ṣàdúrà sí i ó sì ní kó dáṣọ yẹn padà sára ó sì dá padà sára ó ní láti ìjọ yẹn kò sí ní ànábì sallallahu alaihi sọ tó ń gbàgbé náà. sọ eléyìí ó ní Abu Hurairah radiyallahu anhu Abdurrahman ibn Sakhar Hurairah radiyallahu anhu wọ́n kú ní Madina sanata tis'in wa khamsin ní ọdún kọkàndínlọ́gọ́ta ọdún kọkàndínlọ́gọ́ta lẹ́yìn hijira anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní Abu Hurairah radiyallahu anhu sàlàyé wọ́n kírun sí lára wọ́n sì sin sí orí tẹ Baqi'a wọ́n sin sí orí tẹ Baqi'a ní Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam qala qala rasulillah sallallahu alayhi wa sallam fi al-bahr ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ó sọ nípa òkun ó ní òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ó sọ nípa òkun qala fil bahr kìí sọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ abu hurayra ni radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam fil bahr fil bahr yẹn kìí sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ abu hurayra ni bí kọjá pé kọfẹ́ sọ̀rọ̀ àsọsíwájú so that ẹni bá gbọ́rọ̀ yóò máa kí ni nǹkan a fẹ́ sọ nípa rẹ̀ ìyẹn nípa ànábì sọ̀rọ̀ nípa òkun so eléyẹn àwọn olùmọ̀ máa ń pè ní kí ni al-idraj wọ́n ń pè ní al-idraj ìyẹn ni pé ọ̀rọ̀ tó wọnú ọ̀rọ̀ ànábì tí kìí ṣe ọ̀rọ̀ ànábì alhamdulilah irú eléyìí wà very clear kò nídìí àwọn olùmọ̀ àgbà kó tó di kó a dá a mọ̀ ṣùgbọ́n àwọn kan bẹ tó ṣe pé a ò lè dá tí wọ́n ń sọ a lè dá ọ̀rọ̀ ànábì mà yàtọ̀ sọ ọ̀rọ̀ ní tí èsì ànábì nígbà míì tọ́rọ̀ bá wọnú ọ̀rọ̀ àyàfi kó jẹ́ pé jahabidatun min ulama al-hadith àwọn àgbà nínú olùmọ̀ nípa hadith kẹbi imaamu bukhari imaamu muslim alimami ahmed àwọn ni wọ́n ṣàlàyé rẹ̀ fún wa pé eléyìí ti wọnú eléyìí àbáwọn imaamu malik rahimahumullahu ta'ala jami'a ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ abu huraira radiyallahu anhu ni ó lọ sọ nípa òkun a sì mọ òkun òkun omi ni omi omi tó ṣe wípé ọ̀hán omi tó hàn là ń pè ní kíni omi òkun ṣùgbọ́n ọ̀rọ̀ sálá nàbì sallallahu alaihi ń sọ bí ṣé ọ sọ nípa òkun ni àbọ̀ sọ nípa omi òkun ètò dọ́gba jù ni pé ànábì sọ nípa òkun omi òkun ọ sọ nípa òkun ọ̀rọ̀ wa ta bá omi òkun ó tún ta bá òkun. so anabi sallallahu alaihi wasallam wọ́n sọ nípa òkun wọ́n ní huwa at-tahuru ma'uhu al-hillu maytatuhu wọ́n ní ohun tó mọ́ tó sì lè fọ nǹkan míì mọ́ ńlọmi rẹ̀ ṣe ohun tó mọ́ tó sì lè fọ nǹkan míì mọ́ ní omi òkun ṣe ìyẹn ni pé omi òkun fúnra ara rẹ̀ má kìí sómi dọ̀tí omi òkun fúnra ara rẹ̀ má kìí sómi ẹ̀gbin ó sì lè fọ nǹkan míì má ó lè fọ èèyàn má ó lè fọ èèyàn má ó lè fọ àyè ibi tá a fẹ́ lò láti fi jọ́sìn má ìtọ̀ àti ìgbẹ́ ọ̀bá àti ẹ̀wà lára wa àbí láyè tá a ti fẹ́ kírun àbí lára aṣọ wa tá a bá fomi òkun fọ yọ pa àní sọ pé omi òkun tó hàn yọ àní sọ pé omi òkun ti máa ń rùn rárá ani owó ọ̀pọ̀ òhùrù omi rẹ̀ ohun tó má tó lè fọ ni òkú ńbẹ́tẹ́ tí ń ní òkú òkun òkú ẹranko tó kú sínú rẹ̀ hilon ó wà nù rìwáyà kan ni ni pé a tó eléyìí ni ó wà nínú hadisi alakoko hadith yìí ọwa nítorí ìbéèrè ẹnìkan bi anabi wa muhammed sallallahu alayhi wa sallam oníyà rasulallah inna narkabu al-bahra wa naxmilu macna qaliilan min almaa. فإن توضأنا به نفد فلم نجد ما نشرب أفنتوضأ بماء البحر ilé ojúṣe ọlọ́run sallallahu alaihi wasallam àwa jẹni tí máa rìnrìn àjò gborí òkun a sì máa gbé omi díẹ̀ lọ́wọ́ pẹ̀lú wa wọlẹsẹ omi yẹn ó jẹ́ omi díẹ̀ látàrí pé orí òkun la wà. ẹ sì mọ̀ pé ni tí ó ń rìn lórí òkun kìí ṣe tí bèbè òkun ni ó gbọ́kọ̀ sí àárín gbùngbùn òkun ni ó gbọ́kọ̀ sí kódà kó ṣe pé ibi tó ń lọ ò púpọ̀ ọ̀wọ́ ògede pé kó o tó tún padà ṣe tí bèbè òkun ìrìn ńlá omi tó lè gbé lọ́tọ́ bá omi kékeré náà lápè kò sì omi tó lè gbé lọ́wọ́ bá tán omi kékeré lápè nítorí pé ẹ̀yin náà sì ti mà omi iyọ̀ tayọ ń tà lè dẹnu kò ipa àmọ́ mú àmọ́ tó bá pé túláàsì ògbẹ́ngbẹ́yàn níbi pé téèyàn ọba mú èèyàn lè kú pẹ̀lú bọ̀rùrọ̀ àti ahkam túláàsì ó láwọn òfin tiẹ̀ torí de lè àwa máa ń lórí òkun omi taa a sì máa gbé lọ kéré nítorí pé mùsùlùmí ni wá àmọ̀kíta bá tọ̀ àtàbà àmọ̀kíta bá ṣègbọ̀nsẹ̀ àtàbà mùsùlùmí ni wá àmọ̀kíta tó kì máa sọ̀lù àlá a sì máa ń pé tá a bá ní jánábà lára àwẹ̀ báwo lomi yẹn ṣe wá lè pọ̀ tó tó ti rìnrìn àjò tí ó tó wá máa ṣe gbogbo nǹkan yìí ní gbogbo à wọ́n sì ta pure water lórí òkun kò síbi tá a lè gbà rómi ti yọ ìmọ̀ sí wa sì ni wípé torí kìí kì ṣe gbogbo nǹkan tí èèyàn mọ̀ lèèyàn máa ń sọ lọ́rọ̀ ẹni tí ń sọ ọgbọ́n púpọ̀ ọ̀gá àwọn ọlọ́gbọ́n ló wá ń bá sọ̀rọ̀ wa Muhammad sallallahu alayhi wa so gbogbo sọ̀rọ̀ ti yé wípé nta àwọn ẹgbẹ́ lọ́lọ́mi kéré tá a wá lè fomi òkun nítorí pé gbogbo wa ti mọ̀ yín pé omi a máa fi ń nọ́málì omi tá a máa ti ń sàlùwàlá nọ́málì tá a bá wà nílé kò gbọ́dọ̀ márùn. ìmọ̀sí kálukú sì ni pé omi òkun máa ń rùn omi òkun ó sì hàn yọ̀. a sì ti mà nínú tá a mà wípé wa anzalna mina as-sama'i ma'an tahura ọlọ́run ni a sọ̀ kalẹ̀ láti sánmà omi kan tó mọ́ tó lágbára láti fọ mímà láti bẹ̀yẹn ní kálukú ti mọ̀ yín pé omi náà máa fi ṣe àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ ma'an mutlaqan bi ma'na idha qila inna hadha ma'un insarafa ilayhi al-lafzu duna ma ta'wil tí wọ́n bá pé omi ni àwọn èèyàn gbọ́ yìí pé yes omi tí wọ́n ń wí ni láì jẹ́ pàṣẹsẹ̀ máa wá wá nǹkan kan tá a máa fi wéra wọn kó tó di pé wọ́n gbà omi ni. sòṣùgbọ́n tá a bá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ní títa bá pe tíì ní omi ó sà á omi tíì àbómi tí a bá pe omi ọbẹ̀ lómi wọ́n ní omi ọbẹ̀ tàbí omi tó bẹ́ẹ̀ náà lómi òkun nítorí pé nítorí yé wọn tẹ́lẹ̀ ni pé omi tá a ṣe àlùwàlá ó gbọ́dọ̀ jẹ́ omi tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ tí ọ̀hán yọ tí ó sì ní àádùn míì lẹ́nu tó yàtọ̀ sí bá a ti ṣe mọ omi sí tí ó sì lóòórùn míì tó yàtọ̀ sí omi ti ṣe máa ń rùn náturali rẹ̀ gbàtọkùnrin yẹn sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìbéèrè ló ṣe nígbà tó ṣe ìbéèrè yìí anabi sallallahu alaihi wasallam wọn ọmọkún anabi òrókun rí sallallahu alaihi wasallam so ṣùgbọ́n allama al-insana ma lam ya'lam ọlọ́run aló fi mọ́ mi yẹn ẹni tí ó mọ̀ ay kulla al-insan ṣùgbọ́n anabi gan sallallahu alaihi wasallam wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha kìí sọ̀rọ̀ fẹ́nu láti sọ̀lá àìsílẹ̀ máa ń sọ iṣẹ́ tó ń bá fi ránṣẹ́ sí ló fi ń bá wa sọ̀rọ̀ ìgbà tí wọ́n bi anabi sọ̀lá àìsílẹ̀ ń léèrè bẹ́ẹ̀ anabi ò béèrè pé kí ni òkun ẹ ṣàlàyé òkun fún mi ẹ sì máa rí nínú àwọn àdéhìí míì ìgbà wọ́n bi anabi sọ̀lá léèrè gẹ́gẹ́ bí ẹni tó lòun fẹ́ lọ pa ẹran kan ní àyè kan tó ń pè ní buwana anabi sallallahu alayhi wa sallam wá béèrè pé ẹran tó jẹjẹ pọ pa ní buwana yẹn tí buwana yẹn wọ́n máa ń sọdún kan nínú ọdún ayé ojú dúdú ń bẹ ó ní rárá tí ere máa bọ èrè kan bẹ rí tẹ́lẹ̀ ó ní rárá anabi nínú ìsìn pé ìjẹjẹ rẹ ìjẹ rẹ tó ṣe lọ pé ń bẹ anabi béèrè so ṣùgbọ́n bí anabi ò béèrè pé kí ló kùn nítorí kọ́ ti fi máa. gẹ́gẹ́ anabi sallallahu alaihi wasallam ti ṣe dé yamani rí anabi ò dé yamani rí ṣùgbọ́n gbà tí wọ́n rán mu'adh ibn jabal radiyallahu anhu lọ sílẹ̀ yemen àti abu musa al-ash'ari radiyallahu anhuma tí wọ́n rán wọn lọ sílẹ̀ yemen nínú àdìsí ti mu'adh ibn jabal anabi sọ fún pé innaka ta'ti qawman ahla kitab àwọn kan tá a yìí àwọn tó ń lọ báwọn àwọn kan ní tá a fún tírà subhanallah ta ló fi máa nẹ́bì allahu rabbil alamin. sùpẹ́nà ní bí ànábì ò béèrè pé kí ló tó ń dikọ́ ànábì ò mọ̀kún kò rókùnrin kò gunkunrin. sò ṣùgbọ́n ọlọ́run bá fi ti èèyàn mọ̀mọ̀yàn ànábì wa kì í sì sọ̀rọ̀ àyàfi tọ́lọ́run bá bá fi ránṣẹ́ sí. ànábì dáhùn lẹ́ẹ̀kan náà wípé huwa tahuru ma'u ohun tó máa tó lè fọ nǹkan míì mà ńlọmi òkun alḥilu maitẹ́tọ̀ bẹ́ẹ̀ sì ni òkú mbẹ́tẹ́ inú òkun halal ni àlejẹ́ táde sì bá wa tó ṣe pé wọ́n kàn ká àdìsí fún ọ pé ó wọ́pọ̀ hóró máa hò àti sọ pé. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في البحر في البحر يسرى النبي فالنبي صلى الله عليه وسلم صنيقو يسرى النبي ميو amukú mẹ́gbà tí sọ̀rọ̀ ànábì wọ́n wá ka àdìsí iṣẹ́ ọ létí báyìí pé huwa tahuru ma'uhu alḥílò mẹjàdọ wípé ohun tó má tó lè fọ nǹkan mi má lomi ẹ ohun tó má tó lè fọ nǹkan mi má ni omi rẹ bẹ́ẹ̀ sì ni ẹ̀tọ́ ńlọkùnbété inú rẹ fún jíjẹ fẹ́ni tó bá fẹ́ jẹ sẹ́wọ́n ka yẹn fún ọ bẹ́ẹ̀ kí lọ́gbọ̀ọ́ yín náà rí wípé ohun tó má tó lè fọ nǹkan mi má lomi ẹ̀. bẹ́ẹ̀ sì ni òkú ńbete inú rẹ̀ ẹ̀tọ́ ni ká jẹ. àgbọ̀ yìí mẹ́ ike kíni ń tọ́ mọ́ tó lè fọ̀ nǹkan mi mọ́ náà omi kíni omi kíni omi kànga omi odò omi òkun omi òjò omi òjò omi omi abẹ́yẹ sẹ́wọ́n pé ha bákan náà òkú inú rẹ̀. ẹ̀tọ́ ni ká jẹ òkú ńbete inú òkú ńbete inú ẹ̀rọ̀fọ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ à òkú ńbete òkun òkú ńbete odò òkú ńbete kànga òkú ńbete odò òkú ńbete inú ọbẹ̀ àbí wò sẹ́wọ̀n pé kò ní yé àbáde sì yẹn ó kò ní yé sọ ẹ di mú nínú òfin ṣẹ̀ríà gbogbo ọ̀rọ̀ tó bá wá. látọ̀dọ̀ ọlọ́run ọba wa àbí látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó jẹ́ kí tá a bá wo ọ̀rọ̀ lásán tá a wo kí ló fà tọ̀rọ̀ yẹn fi wá tá a mọ kí ló fà tọ̀rọ̀ yẹn fi wá a lè gbọ́rọ̀ yun yìí gbogbo ọ̀rọ̀ tó ṣe kí tá a bá mọ̀ di tí wọ́n fi sọ a lè gbọ́ yìí. irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa sọ yìí pé sábàbí tó mu wá òun náà gbọ́dọ̀ di ara ọ̀rọ̀ yẹn ṣèyí wa sábàbí tó mu wá òun náà gbọ́dọ̀ di ara ọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn ó lè báyìí táfìlẹ̀ ya sábàbí yẹn sọ́tọ̀ àlè yẹn yé ma ajẹ́ pé sábàbí náà ti dara ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam níbí fal ibratu bi khususi sábàbí la bi umumil lafz. فالعبرة هنا بخصوص السبب لا بعموم اللفظ àjẹkẹ́ níta sì làákàyè nípa rẹ̀ nípa arú àdìsí yìí òní sábàbí gan-an special tó mu wá kìí ṣe báwo rẹ ti ṣe gbòòrò ṣe yé wa ìyẹn nípa àdìsí ẹ̀ lè lò lórí nǹkan mìíràn tó yàtọ̀ sókun. al-ibratu huna bi khususi sababi la bi umumi al-lafz ṣùgbọ́n tọ̀rọ̀ bá wá lọ́dọ̀ Ọlọ́run àbí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tá a gbọ́ ọ̀rọ̀ yẹn yékéyéké láì mọ tó mu wá ya ayyuha alladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun ẹ páyà Ọlọ́run nípa apá pípáyà rẹ̀ ẹ sì mẹ́sì gbà láti kú àyàfi nígbà tẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ń bùkátà kọ́ sọ pé kí lọ́pàá táyà yẹn fi sọ̀kalẹ̀ àbùkátà rẹ̀ irú rẹ̀ lọ́wọ́ pọ̀jù nínú alukur'an èyí tí ó bùkátà ká masábàbí rẹ̀ lọ́pọ̀jù nínú alukur'an olùpọ̀jù nínú sunna anabi sallallahu alayhi wa sallam eléyàn ni wọ́n sọ pé al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab òun là á máa ń pè no ètò jà ní pé sọ̀rọ̀ yẹn kárí ńtọ́ tẹ́lẹ̀ yá ọ̀kárí ẹ̀ ọ̀kárí ẹ̀ kò sí ńtọ́ kàn wá pẹ̀lú pé sábàbí tó mú wa àwọn àgbẹ̀ hàn ah, sábàbí yẹn lọ́ báwí nìkan a ah, kìí ṣe sábà yín bí yẹn lọ báwí nìkan gbogbo nǹkan lọ báwí dìjọ gbẹndà àlùkìyàmà. so ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti wá báyìí tó jẹ́ pé àlè gbọ́ láì má sábàbí rẹ̀ á sọ pé al-ibratu bi khususi sábàbí la bi umumi lafz. yẹnni pé special reason tó mú wá ńlá lè ti ọ̀rọ̀ yẹn lé lórí à nífẹ̀ẹ́ lójú á sọ pé àdéhìí kò ṣeé lò àfi lórí omi òkun nìkan kò sí lórí odò lásán kò sí lò lórí kànga kò sí lò lórí omi tíì kò sí lò lórí omi ọbẹ̀ ṣùgbọ́n omi kíni òkun. tọ́ wọ́n ní huwa pọ̀húrù máa ò alḥìlù mẹ́tẹ́tù wípé omi òkun ohun tó mọ́ tó lè fọ nǹkan míì mà ní ohun tó mọ́ tó lè fọ nǹkan míì mà ní ìyẹn ni pé òun fúnra ara rẹ̀ nínú ara rẹ̀ ọmọ. tẹ́lẹ̀ sí ní nǹkan mọ́ àkọ́kọ́ tí ọkọ wá sórí wa nínú ṣẹ̀ríà ni pé a lè fi ṣe mára tàbá ti ní nǹkan mọ́ ó lè fọ nǹkan míì mọ́ àkọ́kọ́ tí ọkọ wá sórí wa nínú ṣẹ̀ríà ni pé kí ni a lè fi ṣe mára nítorí pé ń bẹ nínú omi èyí tó mọ́ ṣùgbọ́n tí kò lè fọ nǹkan míì mọ́ tá a lè mú ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ ó lè fọ nǹkan míì mọ́ àti ọmọ lásán nítorí pé èyí tó mú sínú èyí tó fi ro kàtìsí ráì ìsì kọ̀ǹdíṣàn rẹ̀ ní kọ́ mọ́ kó sì lè fọ nǹkan mímọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni omi tó rorò dà sí nìsín olóòlì sí ráì sọmọ pé oró mi míì ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so bákan náà omi nìsín mílìkì kan sínú rẹ̀ olóòlì mú sọmọ pé oró mi míì ni so nítorí de eléyìí eléyìí yẹn nínú sẹ̀ríà mílìkì ti kà ó ti sọ́dọ̀ orísìí òní fi ṣe ìmára. kóró ti kán sí ó ti sọ́dọ̀ orísun mi ò ní fi ṣe ìmára torí de eléyìí omi tá a fi ṣe ìmára nínú ṣẹ̀ríà ó gbọ́dọ̀ jẹ́ kó ń fúnra ara rẹ̀ ṣe kí ni ọmọ ó sì lè fọ nǹkan mímà torí kì í ṣe gbogbo omi tó mọ fúnra ara rẹ̀ torí omi tó mọ fúnra ara rẹ̀ nìkan tí ó sì fọ nǹkan ma a kì í lo eléyàn nínú ìmára a kì í lo eléyàn nínú ìmára àkàrà òkun wa nísìnyí báyìí ìtọ́ ń bẹ láàrin rẹ̀ ìgbẹ́mbẹ́lá rẹ̀ wù rẹ̀ so wọ́n wá wó omi títí òrí so ṣùgbọ́n orí omi ṣáì sáàdà omi tíì tó jẹ́ pé kò sí mílìkì ń bẹ̀ lápèjúwe orí ṣé ó fìfọ̀ gbẹ̀yìn ó fìfọ̀ tẹ̀yìn àbọ̀ òní fìfọ̀ onìkan lórí ṣé ó fìfọ̀ òní fìfọ̀ wọ́n á fìfọ̀ ṣùgbọ́n nígbà tó fìfọ̀ yẹn wọ́n á lọ kírun bẹ́ẹ̀ tọmọ kò ní kírun bẹ́ẹ̀ àbẹ́yìn ó kírun bẹ́ẹ̀ àkọlọ̀ kírun bẹ́ẹ̀ o nítorí pé ọ̀fọ̀ kò sígbẹ́ ń bẹ̀ mọ́ nígbẹ́ ṣùgbọ́n sẹ́kù ń bẹ̀ nídàájọ́ sọyẹ́ wa o ti fomi tí ìfọ̀ ìgbẹ́ òsì ń bẹ̀ mọ́ tá a lè fojú rí ṣùgbọ́n ìgbẹ́ sẹ́kù ń bẹ̀ lófin torí délé ọ̀gbọ́dọ̀ wá fìgbẹ́ kírun àá ẹ̀yà jẹ̀ma kò sígbẹ́ lára mi ìgbẹ́ ń bẹ̀ ń bẹ̀ nù òfin kò sí tọ̀mọ́ lára mi ìtọ̀ ń bẹ̀ ń bẹ̀ nù òfin omi tó fi sè máa yẹn ó gbọ́dọ̀ ju omi tó mọ́ tó sì lè fọ nǹkan mi mà bí màánà omi tọ́tọ́ kò fi sàlù àlá ló máa fi fọ̀gbẹ́ omi tọ́tọ́ kò fi sàlù àlá ló fi fọ̀tọ̀ omi tọ́tọ́ kò fi sàlù àlá ló fi fọ gbogbo ẹ̀gbin kìí sí omi tí ọ̀tọ́ kò fi sàlù àlá tó a sọ pé sèmi ọkàn fẹ́ fọ à ọkàn fẹ́ fọ kíni wà á lè yìí tí wọn bá tọ̀lé akramakumullah tòmá tó a tọ̀lé wa fẹ́ fọ̀tọ̀ yẹn tòmá kan sọ aṣọ yẹn sínú omi ó mọ̀ ni. sẹ́sọ̀ kò ti ni a sọ pé kò sí tọ̀ ń bẹ̀ mọ́ ní àfojúrí ìtọ́sísẹ́kù ń bẹ̀ lófin. àyàfi tó bá ṣe kí di pé yẹn wọ́n tún sínú pẹ̀lú omi tó ń má tó lè fọ̀ nǹkan mímà. àbómù náà lásán lọ́kàn fífọ́ nígbà lásán fọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run arọ́jù láti sánmà òjò bá gbogbo ẹ̀dá láti tọ̀ ní mà. mo rò wa ẹ̀hẹ́n ní ìsẹ́yìn nìkan wá tọ̀ sínú mọ́ṣáláṣí àkàràmọ́sọ́wá bàbá arígbẹ́nu mọ́ṣáláṣí ẹ̀ wa ẹ̀ dami sọ́ọ̀fù fi kẹ̀kẹ́ àtọ́sẹ́ kẹ́ máa fi fọ pékinì. àì pé omi a ti ṣe ìmọ̀ra gbọ́dọ̀ mọ si sì gbọ́dọ̀ lágbára láti ṣe kíni lati fọ nǹkan mi mọ́. kí ni wà omi òkun iyọ̀ kí ni sórun rẹ̀ ó máa ń rùn ọ̀dà ànábi sọlọ ọmọ ó lè fọ nǹkan mi ó lè náà bá gbé omi kalẹ̀ nísìn táwa dayọ̀ sí tá a lè fi omi òkun náà níyọ̀ náà torí pé àwa la dayọ̀ yìí sí ta ló ń dayọ̀ sí bọ́lọ̀ ń ṣe dànù. sòtẹ́yìn náà bá mọ ọmọ tẹ ká dá kankan sínú omi tí ń di oòrùn bí òkun tá a lè fi sàlùwàlá a lè fi sàlùwàlá ṣùgbọ́n mi òkun tó ti bí sẹ́rùn a lè fi sàlùwàlá àbá a lè fi sàlùwàlá a lè fi sàlùwàlá. ọ̀dà omi tá a dayọ̀ sí ń sá lé mú sá lé mú àbá lé mú omi òkun náà tí yọ wa ń bẹ sá lé mú àbá lé mú ọ̀rọ̀ alẹ́mú alẹ́mú kọ́ làwọn sọ ní ìsìn yé ní ìsísá alẹ́fíṣe mára àbá alẹ́fíṣe ìmára sálẹ́fíṣe mára tòkun sálẹ́fíṣe Mara èyí tó jẹ́ pọ̀ wà la màmá dáadáa nǹkan sí sálẹ́fíṣe mára. àwọn olùmọ̀wá sọ yìí pé gbogbo tó bá dàpọ̀ mọ́ mi tó ṣe é pé àjọṣepọ̀ wọn pẹ̀lú mi àjọṣepọ̀ múmúlé tirẹ̀ ẹni ni kò ní nǹkan kan ṣe nínú bíbomi jẹ́ bí wọ́n jọ múlé tira wọn ni kò ní nǹkan kan ṣe nínú pé bomi jẹ́ àmọ́ tó bá jẹ́ pé àjọṣepọ̀ wọn àjọṣepọ̀ lúlúpọ̀ ara wọn ni ó máa ń bomi jẹ́. ما كانت علاقته بالماء علاقة مجاورة لم يؤثر فيه وما كانت علاقته به مخالطة أثر فيه gbogbo ń dájọ́ sí pọ̀ rẹ̀ pẹ̀lú mi bá jẹ́ ike wọ́n jọ mú létí ra wọn ni wọ́n jọ mú létí ra wọn ni neighborship pé bomi jẹ́ tó yẹ pé neighborhood ni ọ̀bomi jẹ́ àmọ́ tó bá yẹ pé wọ́n mix mọ́ra wọn ni ìmọ̀ bomi jẹ́. torí àwọn sọ pé òkú tẹ́rì yẹn iyọ̀ tí ń bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ àtòmí yẹn àjọṣepọ̀ pé wọ́n mú wọn ni àjọṣepọ̀ pé wọ́n mú létí wọn ni torí pọ́lọ́ ń dá sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni eléyàn jẹ́ ṣùgbọ́n èyí táwọn mẹ́ta sí àjọṣepọ̀ ni torí jẹ́jẹ́jẹ́ lomi ti wà tẹ́lẹ̀ ni yọ̀ọ́ sì ti wà tẹ́lẹ̀ ká tó pọ̀ sínú pé lomi wà kẹ́ tó da mílíkì sí lomi wákẹ́ tó dòrò sí jẹ́jẹ́jẹ́jẹ́ lomi wákẹ́ tó dàtà sí ilé wọn pè ní alaqatu mukhalaqa relationship kan mix mara wọn ni ilé yẹn máa ń ba omi jẹ́ kò ní jẹ́ ó ṣeéṣe ìmara bẹ́ẹ̀ náà ni ojú oró tó máa ń bẹ lókè mi yẹn ewé tó máa ń wù lókè omi fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ yẹn òsì bàtà ẹ̀rì pé gbogbo àwọn ilé yẹn orí omi ni wọ́n wà ìgbà míì wọ́n máa yòrò wọ́n máa toró sójú omi débi pé wọ́n á yí kọ́lọ̀ omi yẹn padà á di green gbogbo ilẹ̀ òbúrú nítorí pé àjọṣepọ̀ neighborhood ni àbí òye ibi tọ́lọ̀ ń domi sí tọ́lọ̀ ń déwé náà sínú kìí ṣe pé nìkan ló mú un lọ́sọ̀ bẹ́ẹ̀ sílẹ̀ yẹn lápá àbí òní lápá kò ní lápá unlike kí wọ́n á múre owó yẹn kọ́ sọ́ sínú omi pé ebí lẹ́yìn náà fi sàlùwà láàsọ pé kò burú kò lálùwà láti báyìí tó bá lálù aláṣẹ omi tó wà yọjọ omi tí ò sí eléyìí ń bẹ. sùpẹ́ẹ́lẹ̀ lómi kànga nígbà tó bomi kànga jáde ẹ̀rí pé gbogbo ẹ dúdú ni tá a lè fi sàlọ́ aláàbá lè fi sàlọ́ alá a fi sàlọ́ alá nítorí bọ́lá wọn bá ti dánu òun àti dúdú yìí wọ́n dá wọn pọ̀ ní níbùdó wọn. sọ àwọn ọmọ ọmọ da ti rò sómi sẹ́wọ̀n pé tọ́ àwọ̀ ò tí ì lálù aláṣẹ ń bẹ̀rù. so òjò rọ̀ láti sánmà ẹ wá gba omi òjò yẹn omi òjò yẹn kàn kankan kó tó di pọ́ kan ibi tí ẹ̀ ń gbà sí ọwọ́ ahàn kó mi yẹn dúdú àfi sàlù alá bá ní fi sàlù alá àfi sàlù alá torí bọ́ọ̀lù wọn bá ti ṣe dànù nísìnyí àrí pé omi tá a máa fi fi ṣe ìwẹ̀ jẹ́nàbà tá fi wẹ̀wẹ̀ pé nǹkan oṣù dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá fi fọ ẹ̀gbin lára wa lára sọ wa láàyè ibi tá a fẹ́ lò sí láti fi fẹ́ a rí i pé omi tí ọmọ tó lè fọ nǹkan máa ni ọ gbọdọ jẹ́ omi tó ṣe pé ń bẹ bọ́lọ̀ ọba ti ṣe dá nǹkan kan yí padà yàtọ̀ sí bọ́lọ̀ ọba ti ṣe dá tó bá yẹ pé ti ṣe bá ọmọ ọmọ ó lè fọ nǹkan máa ó lè fọ nǹkan máa ó lè fọ nǹkan máa sọ pé huwa omi òkun ohun tó má tó lè fọ nǹkan máa ni. àdìsí àwọn ẹni tó nínú àwọn olùmọ̀ láti fi sọ fún wa wípé látara rẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n sọ pé kọ̀tọ́ kápomi sì mára wọn sì déédéé. apá kan nínú àwọn olùmọ̀ tó sì kó àwọn kan bẹ nu wọn náà wọ́n ní kọ̀tọ́ kápomi òkun sì mára. nítorí pé omi òkun nísàlẹ̀ iná omi bẹ́ẹ̀nbẹ́ wa tahta al-ma'i narun lábẹ́ omi míì kuma iná mi tún bẹ́ẹ̀nbẹ́ wọ́n kà títí ó fi pé méje àwọn wọn mọ̀ èyí táwọn mọ̀ ní pé huwa tahuru ma'uhu omi rẹ̀ ń tọ́ mọ́ tó sì lè fọ nǹkan míì mọ́ ni bẹ́ẹ̀ l'Ànábì wa sallallahu alayhi wa sallam sọ fún wa. lódodo iná sẹyọ nù òkun ní ìgbẹ̀yìn ìgbà. N'igbe ilé ayé iná ṣẹ̀yọ lókun ọlọ́run bá ní wá ìdálẹ́bẹ̀ haaru sojirat ẹ rántí ìgbà tí òkun gbiná la ilaha illallah sẹ́wọ́n pé àgbẹ̀dẹ lẹ́yìn ti máa rò pé náà ṣẹ̀ ọlọ́run á ní ní ìgbà tí òkun bá gbiná ọjọ́ tí gbogbo nǹkan dàrú nù jọ́gbìn dàlùkìyàmà sọ eléyìí túmọ̀ sí pé lódodo iná láti wala shak nínú ìwádìí tí wọ́n wádìí láwọn scientist lónìí náà wọ́n rí pé ibìkan bẹ tó ṣe pé ibú òkun yẹn títí mo ń rọ́ lura wọn tí mo ń rọ́ lura wọn tí mo ń rọ́ lura wọn pọ̀ iná bẹ́ẹ̀ nílé ayé yìí náà ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀jẹ̀zẹ̀lẹ̀ ilmi fil Qur'an tí wọ́n ní ìmọ̀ nípa bí al-Qur'an ti ṣe dá sáyẹ́nsì lágara wọ́n sọ pé kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ torí kọ́ làwọn bá sọ pé wà á ilẹ̀ albiharu sọjẹra ẹran tí ìgbà tó kún gbiná ṣebí náà ẹ rí nsàlẹ̀ nínú ìsìn yóò gbiná jáde ńjọ gbèǹde. sèlè ìtumọ̀ sí pé lódodo iná ń bẹ lábẹ́ òkun ṣùgbọ́n iná ń bẹ lábẹ́ rẹ̀ ó sì wá túmọ̀ sí pàlè fi sàlù aláàánà rí jàmá gbogbo omi tó má ti gbé kaná torí pé wọ́n fẹ́ hàn sí wa pé tàlílù òlẹ́ ìkà fi mẹ́nà ìhìn ọ̀pọ̀ ọ̀rọ̀ tẹ̀bí mẹ́ ìlbàhọ́rọ́ ka anahu le kàn ní nàárì tàṣà ó dàbí ìgbà tó sọ pé ní sábì sẹ́rí ni pé ìgbà tó sọ pé náà bẹ ní abẹ́ òkun a lè fomi òkun ṣe àlùwàlá ó dàbí ìgbà tó sọ pé ní táwọn ti ràn mánu. sọ wá túbọ̀ sí kí gbogbo omi tí iná bá ti ń bẹ lábẹ́ àlè fi ṣàlùwàlá ni pé àgbọ̀dọ̀ gbómi kaná ká fi ṣàlùwàlá àgbọ̀dọ̀ gbómi kaná ká fi wẹ̀wẹ̀ jánábà ẹ̀rí pé àwọn míì náà mẹ́ńtálítì wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹlòmíì wà tó yẹ pé níṣẹ́ òtútù mú gidigidi ẹ pé lọ sàlọ alápẹ ah, òtútù mú ni ah, ẹgbẹ́ mi kaná náà ah, omi gbóná àfomi <laughs> gbóná sàlọ àlá àti fomi gbóná sàlọ àlá ike mo sì fẹ́ wéwèé jánábà àmọ́ òtútù mú gbómi kaná wọn ni sálẹ fomi òtútù sálẹ fomi gbóná wéwèé jánábà àti fi wéwèé jánábà ẹ wo sàábì sọ́ọ̀hìbù ṣọ́jà ẹni tí wọ́n sá lọ́gbẹ́ lórí wọ́n ti láwọn sàábì lọ sógun kan láti sẹ́lẹ̀sì nígbà tó ń dojú ogun wọ́n sá lọ́gbẹ́ lórí nígbà tó ń sá lọ́gbẹ́ lórí wọ́n wá béèrè lọ́dọ̀ àwọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ náà tàbí kẹ́ dákun so ọgbẹ́ ni wọ́n sá mi lórí nígbà tó ń tún jí láàárọ̀ jánábà mu ẹ dákun ṣé mo lè wẹ ìwẹ̀ jánábà pẹ̀lú ṣé ṣé dandan ni kí n wẹ̀wẹ̀ jánábà ni òtútù ló sì tún mú báyìí wọ́n sì tún ti sá mi lọ́gbẹ́ lórí wọn ah, ọwẹ́ náà ni eléyìí tó túmọ̀ sí pé kí èèyàn gbọ́dọ̀ mọ ipò ń dá àpò òjijì tí ó ka da irú so nítorí délé òun bá ní àwọn bá sọ fún ni lọ rọ mi tútù ọrọ sórí ọ bẹ́ẹ̀ kú ó kú anábì ní qataluhu qatalahumullah pa ọlọ́run kọ̀ wọn èpè ní àmàbàn sọ pé gbogbo ẹni táwọn ṣe pè na àwọn mùsùlùmí o yàtọ̀ sáwọn ọ̀daràn o tọ eléyìí túmọ̀ sí wípé a lè gbómi kaná Umar radiyallahu anhu wọn ló ní kókò kan wọn ń pè kọmukóma kókó yún wọn máa bá fi gbómi kaná ni yóò fi yóò fi yóò fi yóò fi yóò fi wẹ̀wẹ̀ tó bá fẹ́ wẹ̀ wọ́n wẹ̀ jánábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tutù bá mu. sọ eléyìí túmọ̀ sí pé a lè fomi gbóná wẹ̀ náà àlefi wọ ẹja náà bá kó sáwọn ti gbóná débi pé omi ò ní kan gbogbo ara rẹ nítorí pé omi ń ju ọlá ọ̀sà jáde gẹ́gẹ́ bó ti jẹ́ pé tómi bá tutù náà jù so omi ò ní kan gbogbo ara ó tú lẹ̀ ni wípé tọ sọ́sà ti kìn tọ́pọ̀ jù so bẹ́ẹ̀ náà ni omi kó sáwọn gbóná ju lọ́nà tí ó fi sí ọ léṣe tó fi ní lè sùúrù wò pé sómi kàbíkìbí lára rẹ̀ so bákan náà nínú nǹkan tí wọ́n tún sọ tó tún wá lọ́dọ̀ àwọn olùmọ̀ onáà tó ní pé omi alimusamasu omi tí wọ́n gbé sóòrùn wọ́n gbé sóòrùn kó lè bá a lọ́wọ́ọ́rọ́ ẹni pé tó tutù bá mú gbà mí tóòrùn wa ra yọ ẹ ní tẹ́ fẹ́ fi gbómi kaná tẹ́ ẹ lè lọ gbómi sóòrùn wípé tóòrùn bá pa omi yóò tún lọ́wọ́ọ́rọ́ yàtọ̀ sí omi tóòrùn ọ̀pá. eléyẹn náà apá kan nínú àwọn olùmọ̀wọ́n là lè fi sàlù àlá àti gbọ́dọ̀ lò láti fi wẹ̀ lè ẹnna yóò rí sọ albaros wọn nítorí máa bí ẹ̀tẹ̀ ọ̀sọ̀hìn ni pé kì í bí ẹ̀tẹ̀ kankan ọ̀sọ̀hìn ni pé omi tó rùn pa kì í bí ẹ̀tẹ̀ so eléyìí túmọ̀ sí pé àwọn olùmọ̀tò sọ pé àlè fún mi òkun sàlọ̀ alá nítorí pé wọ́n ń wo pé iná ń bẹ lábẹ́ rẹ̀ kò tó kò tó lẹ́rìí nítorí pé àlè fún mi tí wọ́n gbé kaná àlè fi sàlọ̀ alá àlè fún mi tí wọ́n gbé kaná àlè fi wẹ̀ àlè fún mi tí wọ́n gbé kaná àlè fi ṣe ìmára gbígbé kaná kò sọ di ẹ̀gbin Allahumma àyàfi tó bá jẹ́ pé omi tẹ́ kaná yẹn igi tẹ́ fi gbé kaná ìgbẹ́ ń bẹ lára rẹ̀ tígbẹ́ bá ń bẹ lára igi tẹ́ fi gbómi kaná àbí gbẹ́ gan-an lọ́gbẹ́lẹ́ fi gbómi kaná so òun gan fúnra ara rẹ̀ kò ní sọ ìdẹ́gbin o àmọ́ ní tí ó ni pé èéfín ti so tí bá tún padà wọnú omi inú omi yẹn ó fi di ní tẹ́ẹ̀ ní sèké ní tẹ́ẹ̀ lè lò kí ẹ bó ṣe jẹ́ pé tó bá pé gitọ́ da náà lẹ fi gbómi kaná ṣùgbọ́n ṣe èéfín tó pọ̀ èéfín tó pọ̀ yẹn wá ó di ń tọ́ sọ omi di ń tọ́ jẹ́ pé ń tèsì èéfín yẹn àní fi wẹ̀ àní fi ṣàlùwàlà àfi tó bá fi wẹ̀ ìwẹ̀ àṣà tó yẹ pé ọ̀fẹ́ máa rùn sáwọn èèyàn ọ̀fẹ́ wẹ̀ kẹ̀kẹ́ so eléyẹn o lè fi wẹ̀ àmọ́ tó bá kó ọfẹ́ wẹ̀wẹ̀ jánábà ọfẹ́ wẹ̀wẹ̀ pé nǹkan oṣù rẹ tán ọfẹ́ wẹ̀wẹ̀ jimá ọfẹ́ wẹ̀wẹ̀ ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọ̀wẹ̀ tẹ́sìn mú wa àbúfẹ́ sàlù àlá ọgbọ́dọ̀ jó mi yẹn kò tẹ́sì èéfín ọgbọ́dọ̀ jẹ́ pé mi yẹn kò tẹ́sì àwọn ẹyin tó fi gbé kaná tó bá pé gbẹ ni akaramakumullah so tó bá pé ńlẹ lò gẹ́gẹ́ bí epo so tí n fi dé kaná yẹn ó jò tí wọ́n wá ń ṣe èéfín tí èéfín yẹn èéfín yẹn gbọ́dọ̀ padà sínú omi yẹn débi pé nígbà tó bá ti smell rẹ̀ ọmọ rí pé subhanallah ẹ ṣáàdà so tó bá ṣẹlẹ̀ báyẹn inú ò lè fi irú omi bẹ́ẹ̀ yẹn ló lè fi sàbàlá ló lè fi ṣe ìmára. ǹjẹ́ tí lè bá yé wa a ti rí pé nìsín omi òkun tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ ni ṣùgbọ́n ntó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ ni níṣẹ́jú mi níṣẹ́jú mi báyìí ilé nìkan ṣe dàgbẹ́ sínú òkun níṣẹ́jú mi níṣẹ́jú mi báyìí lẹ́nìkan inú ṣe wọ́n gbogbo ọkọ̀ ọkọ̀ wọ́n fi pàgbé lágbo wọn wọ́n kàn tu dà síbẹ̀ yẹn ni tó àwọn sọ pé anabi sọ pé huwa tahuru ma'uhu al-hillu maytatuhu bẹ́ẹ̀ ni huwa tahuru ma'uhu al-hillu maytatuhu ó kùn ìgbà tí àwọ̀ rẹ̀ kò bá tún yí padà tí bá a ti ṣe mọ́ òórùn rẹ̀ ò tún yí padà tí bá a ti ṣe mọ́ títọ́wò rẹ̀ ò yí padà tí bá a ṣe mọ́ tó agbọ̀nbi tí wọ́n gbẹ́dà sí yẹn ìwọ jìnnà síbẹ̀ sọ nítorí pé ọ̀kan di àdéhìí yẹn mú kọ́ ọmọ wa ti sọ pé omi rẹ̀ ń kọ́ ntọ́ ni whatsoever wọ́n lè dàá bẹ́ẹ̀ àá o. so ọgbọ́dọ̀ ní àmójútó pẹ̀lú ibi tí wọ́n fẹ́ bù yẹn wọ́n lè ṣẹ̀k gẹ́gẹ́ bí òtún ti wá nínú tíra yìí náà tómi bá pọ̀ ẹ̀gbin èrí nǹkan kan ṣe sí àbí òye wa tómi bá ti papọ̀ jù ẹ̀gbin ò lè nǹkan kan ṣe but tó bá yẹ pé that same spot tí wọ́n dẹ̀gbin sí ni wọ́n sì bù lẹ́ẹ̀kan náà ah. so eléyàn túmọ̀ sí pé ní téèyàn ti ń bẹ̀rù so huwa tahuru ma'uhu alḥillu maitatu akramakumullah hadha min rahmati rabbina hadha min rahmati rabbina nínú kí ọlọ́run ọba wa ni nítorí pé ọlọ́run ọba ń fẹ́ ká máa sin ala dawam wọ́n fẹ́ ká máa sin ní gbogbo ìgbà kò fẹ́ ká pa sísìn tì nígbà iná lọ fà á ló fi jẹ́ pé n tí ó mú sísìn ọlọ́run ọba tí ó mú di rọrùn ọlọ́run ọba ó ṣe fún wa lófin ntí ó mú sísin ọlọ́run ọba dìrọ̀ ọ̀run ṣe fún wa lófin nítorí ká má bàa mọ́ fi ṣèkẹ́wọ́ pé àpá ní kírun nígbà táwa lórí ìrìn àjò lórí òkun yẹn tó ànímìs kankan ànímìs ẹ̀bómi àbí òye wa á sìn lọ nítorí pé wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa rẹ títí tí kò fi dé alẹ́ ah, tíùs nítorí pé a bá ti wà lórí òkun làwa ní tirun á tirun wa huwa min rahmati rabbina ayda ó tún bẹ nínú kẹ ọlọ́run ọba wa lódodo nítorí pé tẹ bá wò wò tí àwọn ẹlòmíràn ọmọ ẹyinra pé omi òkun rùn láṣẹk tí ẹ máa ń kọjá lórí ibi tí wọ́n ṣe afárá sí gan lórí òkun ẹ rí i pé àwọn òórùn kan tí wọ́n wà ẹlòmíì kò bá láàmú ó lè bì gan níbi ó ṣe máa rùn so kátó pé lọ́wọ́ àmọ̀ sísàlọ́ àlá kátó pé lọ́ à fọdínà nínú kí ọlọ́run ọba wa ni wà á kí lóun fún wa ẹ̀yin náà wò wò gbogbo àwọn sẹ́yìn rìn omi nǹkan kan yẹn akẹ́wọ̀n kún wa tí wọ́n fẹ́ discharge di ẹ̀ sùn sínú òkun wọ́n ń tọ̀ sínú òkun wọ́n ń ṣe kí ibo wọ́n máa náà wọ́n da sí. so ń bẹ́ẹ̀ kí ọlọ́run ọba wa nítorí pé ni ẹ omi gbọ́dọ̀ ṣe kí pé wọ́n bá sọ yẹn di ẹ̀gbin sẹ́mi pé halas kò sí bá a ti fẹ́ ṣe mọ́ táàtù wá pé afẹ́sìn náà nígbà tá a lórí òkun pẹ̀lú lílo omi tó wà nínú òkun a sì mọ̀ pé tá a bá ní ká máa gbé omi rìn lórí òkun omi mélòó la lè gbé lọ tá a bá fẹ́ rìnrìn àjò ọ̀sẹ̀ kan lórí òkun náà rí tí ó sì jẹ́ pé èèyàn fifty lọ́ fẹ́ rìn nínú ọkọ̀ sẹ́mi pé èèyàn gbà fọlọ̀ so ṣùgbọ́n náà ọba ṣe gbogbo ẹ̀ ní kíni ó ṣe onírọ̀rùn fún wa tọ́ anabi sallallahu alaihi wasallam wá ní alḥẹ́lò mẹ́kẹ́tọ̀ bákan náà òkú ńbete òkú ńbete inú òkun mẹ́yìíta òun náà lẹ́ran kó ku kú ti ku ayé mẹ́ta hatfa anfihi gbogbo ẹranko tó bá ku tó ku láì dẹ́pẹ́ nìkan lọ pa wọn ìpè mẹ́ta hatfa anfihi ó ti wá ku ó tún ti wá pẹ́ lẹ́yìn ku rẹ̀ ó tún ti di bá mi ó di mẹ́yìíta ó dòkú ńbete nù. so òkú nbẹ̀tì yẹn àtàràkùn wà ṣe bá rí òkú ewúrẹ́ nìsín òkú àgùntàn ṣé ẹ e fẹ́ gbé wò ẹ e fẹ́ gbé wò pé kí ni nítorí pé ibi tí wọn bá ti ń gbé tẹ́nìkan bá rí ọlọ́ọ̀kan pé ah ṣé pé lọ́ọ́ ẹran tí wọ́n máa jẹ nù. so ìwé yìí jẹ́ bọ̀tọ̀ kan fẹ́ yẹ wò ni so àmọ́ wọn kó wọ́n kàn rí ọlọ́ọ̀kan yìí wọ́n bá di kó wọ́n sọ ló kọ́ tèèṣe ní òní restaurant gbogbo ẹni tí wọ́n ra ń jẹ lọ́dọ̀ rẹ̀ ó di pé wọ́n fura sára pé sí ìsòkò ẹran wọn fún wa jẹ torí pé ntí ọ̀dà ọ̀dà ló kọ rẹ̀ ń jẹ ọwọ́ àṣẹlẹ̀ nígbà ẹnìkan ń sin ewúrẹ́ ń sin àgùtàn fẹ́ẹ́ kú gbogbo nǹkan tó jọ kúra pé ó kú náà ni so ewúrẹ́ rẹ̀ wá kú àgùtàn rẹ̀ wá kú wọ́n tún aláàfáà ni ọwọ́ amọ̀bẹ̀ wá kìbọ̀ lọ́rùn ó ti kú fa ọwọ́ akọ̀bọ̀ lọ́rùn ọwọ́ agbè ọdọjà lọ́dọ̀ àwọn èèyàn lóúnjẹ ó tún lọ tà fún pé ha ẹjọ́ ń bẹ lọ́rùn wàláhì ẹjọ́ ń bẹ ni wọ́n mọ ló ẹran ẹ̀ràn wọ́n mọ̀ tún jẹ sọ́tọ́kù fẹ́ jẹ kótó fihàn nítorí pé owó ilé ayé sí nítorí pé ìpadà síbi tá a mú lọ tó wá yẹ ká wá gbogbo ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ kò yẹ kó tìtorí owó ilé ayé kó sórí ibò nítorí délé òkú ń bẹ ti ẹran ọlọ́run bá ti lé ìwọ̀ wọn láti jẹ tọ́ ṣùgbọ́n òkú inú òkun òkú ń bẹ ti inú òkun ọlọ́run bá ti lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ọlọ́run bá fẹ́ràn wa púpọ̀ ẹ wo bí ẹran ti ṣe pọ̀ tó láyé àwọn àgùntàn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa. tí wọ́n bá dáhùn èèyàn dá ìfẹ́ nú wọn pípé àwọn fẹ́ máa pa ẹran two two hundred lójoojúmọ́ màálù sẹ́wọ̀n pé bá ń ṣe ń pa tó àtúnrí pé màálù tún ṣẹ́kù alhamdulillah nínú kẹ́ ọlọ́run ọba wa ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sẹ́wọ̀n tó wa sẹ́wọ̀n tó wa ẹran tó wa torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó ń ti bá ń ṣe pa màálù tá à ń pa gùtàn tá à ń pe ewúrẹ́ tó Ọpọlọpọ nínú wa ní jẹun láì sẹran bẹ bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ní dandan ní jẹun láì sẹran bẹ èyàn ti rù tó ti jẹ pé etí ni ọmọ dáfílà dúró so nítorí pé bẹ́ẹ̀ bá ní àfikún pọ̀ so ṣùgbọ́n subhanallah síbẹ̀. ẹ̀rí kọ́ lọ́wọ́ bá mẹ́ja ó tún fún alẹ́ ja ó fún wa gbogbo ẹ̀ sábà sọ pé gbogbo àwọn ẹja tá a máa jẹ yẹn a gbọ́dọ̀ rí i pé àwọn ẹja yẹn o wọ́n wà láàyè la fi mú wọn àwa la wá tún bú wọn ẹja mélòó láàrí jẹ naam <laughs> torí ẹ gbàtà àwọn ọ̀tá Islam wọ́n kó ẹja ránṣẹ́ wọ́n pààkì ẹ̀ wọ́n pààkì ẹ̀ ránṣẹ́ sí Saudi Arabia wọn akọ sí lára wípé asmaakum madbuhatun bi tariqatin islamiyya tí àwọn ẹja yìí o adúmbù wọn gbọ̀nà islam ṣé àwọn asẹsẹ nídìí kó dúmbù ẹja aná tẹ́lẹ̀ àwọn dìndínrín já tó a nídìí kó dúmbù ẹja tẹ́lẹ̀ náà sọfọtà àwọn wò pé àwọn mùsùlùmí yẹn ti wà so strict débi pé gbogbo nǹkan wọn ò dúmbù ẹ dáadáa bàbá kó lọ wọn ní sẹ́mu mùsùlùmí lójú tọba kó adìẹ lọ wọn ní sẹ mùsùlùmí lójú ó kì í ajá kó lọ fún akẹsọ pé màdìbò hàtún bí tọrí pàtí ní islámì yẹ. ọlọ́run bá ti sọ pé eléyìí dẹ̀rọ̀ fáwa ó ní alḥílù mẹ́tàtọ̀ òkú ń bẹ tí inú rẹ̀ ẹ̀tọ́ ni fún wa tí o bá ti sọ àwọn rẹ àwọn rẹ sínú òkun oògùn tó kó jáde lẹ́ẹ̀já kọ̀bá àti kú kọ̀bá wà láàyè ẹ̀tọ́ ni fún ẹnìkan á sọ pé ńgbà tí ọ̀tá wà nkankan sisi ni o ká dúnbù rẹ̀ ni o ká dúnbù rẹ̀ báwo báwo la ti fẹ́ dúnbù rẹ̀ àní dúnbù rẹ̀ ẹ̀fílẹ̀ tí o fi kú náà ni tó bá ti kú ọlọ́run sí lẹ́tọ̀ fún un à lọ́nà kẹtí Islam sọ pé ká máa dúnbù ẹja tàbí òye wa so but kíní kan wà tí kíní kan wà táwọn èèyàn ń jẹ ní títí wọn máa sọ pé àwọn máa lù ń pọ́npọ́ àbáwọn máa gba kíní kan yẹn náà rí kìí tún ṣe léyìn kankan wà tán sọ lẹ́ẹ̀pẹ́ ìtì tẹ́nìkan sọ fún mi tó ní bí ìgbín àbí kinní kan kọ̀ǹkọ̀ hàn tẹ́ni kò ní lẹ́rọ̀ lẹ́yìn túmọ̀ sí pé ìkàlàwé yẹn ń gbà mí ẹ wà á kó sínú gbóná ẹbí láìláìlọ́lá so ọlọ́run bá ní anabi sallallahu alaihi wasallam ní alḥílù òkú ń bẹ́tẹ́ inú rẹ̀ halal ni ọ̀dà tí òkúńbètè inú rẹ̀ bá jẹ́ halal ntẹ́gbà lérò pẹ̀lú òkúńbètè rẹ̀ mẹ́kànnà yàrá fil-bahr wal-bahru baytuh wal-bahru mawtinuh ètò sèpé ní òkun ní ń gbé òkun nílé rẹ̀ ìlànà Ànábì sallallahu alaihi wasallam sọ o lẹ́sẹ̀ ike tí wúrẹ́ bá jáde tó lọ kó sínú òkun àgùtàn jáde ó kú sínú òkun ràkúnmí jáde ó kú sínú òkun màálù ó kú sínú òkun ní èdè Lárúbáwá pè ní maytatul ipe òkú mbeti òkun ni ṣùgbọ́n kìí sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ àṣìlá ń gbà lérò ń bí o nítorí sọ̀rọ̀ àṣìlá ń tọ́ka sí bí ni pé n ti ń gbénú ẹ̀ tó sì kunú ẹ̀ àmọ́ àgùntàn kú sínú òkun ẹ yọ fẹ́ yọ kí fẹ́ yọ sínú kò sí mọ́ tó ewúrẹ́ kú sínú òkun ẹ màálù kú sínú òkun kọ́ anábì sọ nǹkan gbé orí òkun sì ọwọ́ akú sínú òkun. àwọn sínú òkun ló máa ń gbé pọ̀ jù ní àbórí ilẹ̀ tó bá sínú òkun ló máa ń gbé pọ̀ jù tó wá kú sínú òkun yẹn á jẹ àbá ààrẹ orí ilẹ̀ ló kú sí inú òkun ló sì máa ń gbé pọ̀ jù pa ń tọ́ka sí jẹ́ òkun ni wọ́n pè ẹlẹ́dẹ̀ òkun ni wọ́n ń pè sẹ́ẹ̀jẹ́ abẹ́ẹ̀ ní jẹ náà ẹlẹ́dẹ̀ ẹ wàá sọ pé tó ajá ẹ sọ pé tó bá tó ẹlẹ́yìn gèésè tó ti lé jáde o àlẹ́ ìtọ́lọ̀ ń dá sínú òkun tọ́lá àwọn ẹranko kan wà bẹ́ẹ̀ tó ṣe kí wọ́n ń pè ní xẹ́ńzẹ́rẹ́lbàá pẹlẹdẹ òkun kẹlbọl báhà ajá òkun àwọn ọmọ pé ajá kan ni ẹlẹ́dẹ̀ alẹ́ àwọn gbogbo nǹkan tó bá kú sínú òkun yẹn àbá amúláàyè anabi sọlá àṣẹlá lẹtọ ni fún wa tó yé wa tó alhamdulilayi eléyìí báyìí ó ní nǹkan tí àbá mú wá fún wa nínú àdéhìí tó mú wá fún wa tó kó sínú nù ibi huwa fahoro ma oho alḥilu maitatu omi rẹ̀ ń mọ́ tó lè fọ ni. bẹ́ẹ̀ sì ni okun bete rẹ̀ fún wa láti jẹ ni. wo àdéhìí yìí wò á rí pé òfin tá mú nínú rẹ̀ wọ́n pọ̀ púpọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan a mú nínú ẹ̀ òun náà àwọn sọlọ ga nípò púpọ̀ kọjá ẹni tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn nítorí pé àwọn wa wa tó ṣe kó àwọn wò àwọn lẹni tá à ń ṣèyàn nínú ẹ̀sìn nítorí sọkọjá ntí àwa lè kó a lè gbèrú rẹ̀ a sì mọ̀ wípé a lè tún ìtàn kọ a lè tún ìtàn kọ kẹ́nìkan á sọ fún ti ju sàábì lọ àwọn sàábì náà ni bàbá wa àwọn sàábì náà lọ̀gá wa látara àwọn kakẹ́kọ̀ọ́ wípé yóò máa bẹ nínú àwọn èèyàn àwọn tí wọ́n dẹ́díkéètì ara wọn tótàlì fún pa àwọn wá ìmọ̀ wọ́n sì wá ìmọ̀ yẹn látàrí àbá látàrí ìbẹ́lọ̀ ọlọ́run bá sì gbà fún wọn láti rí ìmọ̀ yẹn náà pọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n náà wọn náà má fojú kéré ara rẹ wọn náà lè kọ́ ìmọ̀ kó o sì mà dáadáa gbogbo ìmọ̀ yóò tó bá fẹ́ kọ́ lópin ìgbà tí o bá ti jẹ́ ìmọ̀ tó lọ́wọ́ bá ṣe kíkọ́ rẹ̀ léèwọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ àdán gbogbo ìmọ̀ tó bá fẹ́ kọ́ ní ìmọ̀ tó tọ́ tó dára nínú òfin ọlọ́run wọn náà lè kọ́kọ́ ọmọ dáadáa gẹ́gẹ́ bí Abu Huraira radiyallahu àsìkò ni ní wàá máa ń tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀mà láàrin ọdún gbọ́ọ̀rọ̀ ẹ wo zayd ibn thabit radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa sallam wọn àtàyìn rẹ̀ kíkọ́ lọ kó èdè àwọn yahudi wá ṣùgbọ́n anabi ní láti kọ lẹ́tà sí àwọn yahudi ó sì ní dẹ́ntí ọmọ ka lẹ́tà táwọn yahudi bá kọ sí i anabi sallallahu alayhi wa sallam wọn á zayd ibn thabit kọ́ lọ kéde àwọn yahudi wá ó sì kọ láàrin ìjọ ogún ó ìjọ tó dín lógún bẹ́ẹ̀ àṣàrẹ́tà ẹ̀yà iye ọjọ́ tó fi kọ́ èdè wọn tó fi gbọ́ yé kò tó gúnjọ́. sèbẹ́ẹ̀ náà ni Abu Huraira radiyallahu anhu ẹ̀ wò ọdún mẹ́ta ẹ̀wà dúró mà sí Abu Huraira tó kó sórí five thousand three hundred and seventy four hadith nínú àwọn hadith anabi wa Muhammad sallallahu alayhi ṣùgbọ́n ká mọ̀ ike nínú tí máa ń ràn yẹn lọ́wọ́ láti ní ìmọ̀ nínú tí máa ń ràn yẹn lọ́wọ́ ti jẹ́ ẹni tó pé ọlọ́run kó ìmọ̀ sí lára ó náà ní ká jìnà sí ẹ̀ṣẹ̀ ká jìnà sí ẹ̀ṣẹ̀ ká jìnà sí ṣekúṣe ká jìnà sí sọkúsọ ká jìnà sí wòkúwò ká jìnà sí ròkèrò ká sì jẹ́ ẹni tó ṣe kó súnmọ́ lọ́wọ́ bá wattaqullaha wa yu'allimukumullah ọlọ́run ní ẹ páyọ̀ òun tẹ́ bá páyọ̀ òun ọkùnrin ni mà torí délé tí wọn náà bá fẹ́ mà wọn náà lè mà tí wọn náà bá fẹ́ ṣoríire ó lè ṣoríire gbogbo tí wọn náà lè tí wọn kọ́ ti ń jáde lọ́pọlọ rẹ̀ tó ṣe kò yí ọ yẹn wàláhì ó lè yí ọ nírọ̀rùn lópin ìgbà tó bá ti pààyàn lọ ọlọ́run àbó fi mọ̀nyẹn yí ọ lópin ìgbà tó bá ti jẹ́ni tó fira rẹ sílẹ̀ fún àti wáìmù ọlọ́run ọba yóò ràn ọ lọ lórí ẹ̀ kátàrà Abu Hurairah káfi kọ́ ọgbọ́n abẹ́ bákan náà ibo ló ti wá kọ́lọ́jà nínú mà àǹfààní mi nù àní bàbá rẹ̀ kọ́lọ́jà ẹ̀rọ Abu Hurairah wọ́n tún sì yà pẹ́ẹ́nu kó kọ́ rẹ̀ gan kí ló kọ́ rẹ̀ gan ọma, ọma, ọlọ́wọ́ bá fún un lórí tó fi hàn kan àbí òfun torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n náà wò ó pé mi níbo mo ti wá tó o sì mo lè kọ́ àbí lè kọ́ ó lè kọ́ náà lókun ìgbà tó lọ́wọ́ bá fẹ́ fẹ́ fún rẹ̀ fọbùlùlọ́ àjùlọ ọlọ́wọ́ bá ó máa ń fẹ́ ni tó bá wò. bákan náà ọ̀rọ̀ gbogbo ní téèyàn bá ti mọ̀ kéèyàn máa béèrè nítorí pé ẹni tí bá ń ṣèbéèrè kì í sọnù ẹni tí bá ń ṣèbéèrè kì í sọnù téèyàn ti mọ̀ kọ́mọ́pò ń mà téèyàn bá mọ̀ kọ́mọ́pò ń mà nítorí pé inú mímọ fìtìjú kárùn ìmọ̀ apá amandáàmà iná ló mú wa sọnù iná ló mọ́ mi èèyàn máa mánà nítorí pé agídí àti pé mo tóbi tí ń tò mo débi tí ń tì í dé ìyẹn ìjẹ́ kéèyàn ó nílọsíwájú gbogbo ẹni tó bá sì ní tẹríba òun náà ni ó lè béèrè tó bá sì béèrè tán sàlàyé fún ẹ̀rí pé lọ síwájú bá wọn gbogbo ẹni tó bá sì béèrè tó ọmọ wọ́n ti má sa rẹ̀ nù torí délé kátàrà àwọn sàbẹ̀ náà tó kọ́ gbọ́n bẹ̀ ntẹ́ àbámọ̀ ká máa ṣe béèrè ntẹ́ àbámọ̀ ká máa ṣe béèrè ní parí. bákan náà nínú àǹfààní tó wà ń bẹ̀ òun náà ní pé tí wọ́n bá bí èèyàn ò bùkátà láti tún máa béèrè pé ẹ sàlàyé ntẹ́ ẹ fẹ́ béèrè nípa rẹ̀ fún mi ìdúkọ́ ànábi sallallahu alaihi wasallam ọlọ́run ti fi màá kí ní jókòó ànábi ọ̀wá máa bà kókò jẹ́ láti máa fẹ́ ṣàlàyé òkun fún wa òkun ti jẹ́ kílẹ̀ wá dórí òkun èyí ti rí ṣé orí ilẹ̀ ò tó yín àà sòtí ẹ̀ bá ti mọ̀ ń pa rẹ̀ èèyàn nídìí láti ṣèbéèrè nípa rẹ̀ ìgbà tó ti pé àwọn náà mọ sábàbí tó mú ọgùn òkun nítorí pé bóyá káràkátà ló mú ọ ṣe bẹ́ẹ̀ bóyá ní tí wọ́n wá ló mú ọ ṣe bẹ́ẹ̀ èèyàn lọ bá fámìlì rẹ̀ kò sí ọ̀nà tó lè gba débẹ̀ àfokún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káràkátà ló mú gbòkun tó tí èèyàn ti máa ń pa rẹ̀ kò yẹ kó máa ṣèbéèrè nípa rẹ̀. bákan náà nínú àǹfààní tuntun wà ń bẹ̀ òun náà ní pé tí wọ́n bá bìyàn léèrè nípa kan ẹyọ kan kò burú kéèyàn dá nǹkan ẹyun kó tún wá ṣàfikún kò burú kéèyàn dá nǹkan tí wọ́n bí kó tún ṣàfikún pàápàá jùlọ tí a bá rí pé bùkátà ti ṣàfikún bẹ̀. ní ìsìnbéèrè tí wọ́n ṣe ni nípa òkun omi rẹ̀ báwo ni. àlejò sallallahu alaihi wasallam tí wọ́n á ṣàfikún wípé o àti dáhùn tó mi tó ṣe pé náà níbèrè yín tọ́ka sí ẹ jẹ́ ká kó fi kó fún yín òkú ńbẹ́tì rẹ gan-an tẹ́ ẹ̀ béèrè ńpa rẹ̀ ẹ̀tọ́ ni àlejẹ́ nítorí pé ó ti yé látara àbéèrè látara àbéèrè yìí wípé gbogbo ẹni tí ò bá ti mọ kí ni ìdájọ́ omi òkun ó dájú wípé kò ní í mọ̀ nípa òkú ńbẹ́tì onú òkun náà torí ẹ̀ wọnà tọjá kí wọn bi léèrè béèrè ọ̀nbẹ nínú mànà ànàbàwí tànàbì sallallahu alaihi wasallam nígbà tó bá dá nǹkan tán bí ọ léèrè kan tó tún fura nínú ìṣesí ẹni tó bí ọ léèrè ń ipe nǹkan kan míì tó ń bẹ tí ó mà tí ó sì fẹ́ bùkátà láti mà tó ṣàlàyé rẹ̀ fún lálẹ́kùn lókùn ìgbà tó o bá rí wípé tó o bá ṣàlàyé rẹ̀ yóò ṣe láǹfààní nítorí pé ìgbà míì bẹ tó ṣe pé ẹ bá sọ nípa àmà fẹ́ni tí ọ̀tọ̀ rẹ̀ abẹ́ ṣàlékún lórí ní téèyàn tọrọ ọkàn lè fi tipa làbá rẹ ni kọ́ máa ṣe ṣe pé i'm not in need of that addition àbí òye wa so ẹni tó sì mọ ìwúrà là á dà fún torí de eléyìí tí ẹni tí ń kẹ́kọ̀ọ́ tó bá ti ní hirs ala talabil ilm kò burú fún olùmọ̀ tó bá jẹ́ ẹni tí ń sojú kòkòrò láti mà kò burú fún olùmọ̀ láti ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún un báwo ti mà ipò sojú kòkòrò bí ọlẹ́rì tó làlàyé fún tán ó tún rí i pé ó tún ṣèṣe pé tó bá tún sẹ́kù ẹ̀ tún fún mi sí tó ẹ fún sí àmọ́ tó ń gbà tẹ sọ tán wọn kàn bẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ sọ̀rọ̀ nìkẹ́ sí wọ́n tún wá ń sàlékún àlékún wà o. eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ń bùkátà àlékún tó ṣèṣe pé ń bùkátà àlékún tẹ́ ẹ bá fún yóò wúlò fún yàtọ̀ sẹ́ni tí ò bùkátà àlékún yẹn tẹ́ ẹ bá ṣe fún o lè má wúlò fún irú ẹ̀ ló ti wá nínú mọ́tò rahbiyya síra kata ṣe nípa ilmu fọ́rọ́ yìí nípa ṣe ń pin ogun tí wọ́n kọ lónìí tí àfa bá ti kọ́ tó bá ti sọ̀rọ̀ débi kan yóò máa sọ pé eléyìí la ti sọ fún la ti sọ fún wa qul li zidni sọ fún mi kí ẹ tún sàlẹ̀ fún mi ẹ tún sọ mí fún mi tó yẹn ni kó lu akẹ́kọ̀ọ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ tó sì wù kó nímà yóò jẹ́ ni tí ń sojú kòkòrò púpọ̀ nípa àmọ́ yẹn yóò jẹ́ ni tí ń sojú kòkòrò nípa àmọ́ yẹn pé iṣẹ́ sọ fún mi jazakumullahu khairan ẹ dákun ẹ tún fi kún fún mi. nítorí tó lùmọ̀ ẹ bá ti kú òun kú nù pẹ̀lú tọ́ ọlọ́nu gbogbo etí wọn bá ti gbọ́ wọn náà ti má tà nù torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam eléyìí ẹ̀kọ́ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa nípa pé tẹ́ bá mọ kankan tó lè ṣe àwọn yẹn láǹfààní ẹ má gbé pamọ́ sí wọn tẹ́ bá mọ kankan tó lè ṣe àwọn yẹn láǹfààní ẹ má gbé pamọ́ sí wọn tó ẹ̀sìn má jẹ́ ó dìgbà tán bá tó béèrè kẹ́ tó máa sọ fún wọn lókùnkùn ìgbà tẹ́ bá mọ̀ pé ó wúlò fún wọn táwọn náà sì fi hàn pé ó wù àwọn láti mọ̀ nípa rẹ̀ ó wọ pọ̀hóró ma òhó alḥèlò mẹ́tẹ́tọ́ eléyìí fi hàn wá nípa ẹ̀sìn Islam kẹ́ńbẹ́ńbẹ́ bẹ́ẹ̀ sì ni ìlànà ń bẹ́ńbẹ́ ìmọ̀nà sì ń bẹ́ńbẹ́ ọlọ́run bá kọ́ lọ́wọ́ kó fi wá ṣe kóńgẹ́ rẹ̀ kó ṣe wá lọ́kàn náà ti ìmọ̀lẹ́ alukur'an àti ti sunna anabi sallallahu alayhi wa sallam àti ìfinimọ̀nà wọn tí ó wúlò fún láyé àti alukiyama ọlọ́run akó ṣe wá lọ́kàn náà ti gbọ́rọ̀ tí ìfẹ́ tó sànfàní jù nínú rẹ̀ sílẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu Number one.

àwọn ẹranko tó bá ń gbé bẹ̀ ìpèsè àlè jẹ́ tí wọ́n bá kú síbẹ̀ àlè jẹ́ àyàfi tó bá jẹ́ ẹja àlè jẹ́ àyàfi tó bá jẹ́ ẹja turuku wa nù àdéhùn mi tó tún wá nínú tura yìí anabi sallallahu alaihi wasallam wọn ni uhillat lana maytatani wa daman ọlọ́run bá ṣe òkú nbẹ̀tẹ̀ méjì lẹ́tọ̀ fún wa àti ẹ̀jẹ̀ méjì ọlọ́run bá ṣe kájú òkú ẹran léèwọ̀ fún wa. nínú alukur'an ó o ká jẹ ẹ̀jẹ̀ léèwọ̀ fún wa nínú alukur'an tó ṣùgbọ́n ó fún wa láti jẹ òkú ńbete ẹran méjì àti méjì amal maitatan àwọn òkú ńbete méjì yẹn asamaku waljarat onáà ní ẹja àti láńtata òkú wọn ọlọ́ngbà ká jẹ wọn so wa amadaman ṣùgbọ́n ẹ̀jẹ̀ méjèèjì onáà ní akẹ́bídú wọ́pẹ́hàn onáà ní ẹ̀dọ̀ ẹ̀dọ̀ àti àmà ètò ń pè ní pancreas lára ẹran tó méjèèjì yẹn ọlọ́run bá gbà pé ká jẹ wọn tó yàtọ̀ sílé yẹn tó bá jẹ́ pé n tó kú sínú odò tó ń sàn yẹn kìí ṣe ẹja àní jẹ nítorí pé àdéhùn tó wá ó wá ni kò wá àwọn odò yòókù alhamdulilayi wọn náà wọn mọ ǹjẹ́ abu huraira radiyallahu anhu tí wọ́n sọ àdúrà tí anabi wa muhammed sallallahu alaihi wasallam tí wọ́n ṣe fún wọn nígbà tí wọ́n ní. tí wa àti wọn tọrọ fún wọn àárín tipa sọ kankan fún sọ Abu Huraira sọ àdúrà yẹn jáde ṣùgbọ́n alhamdulilayi ọlọ́run bá ti sọ fún wa kí sọ sábà ń ti sọ fún wa nínú alukur'an ànábì náà ti sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ àdé irú àwọn àdúrà wọlé àmọ̀ sí sábà ń wá nínú nínú ti máa rí pé eh, ń tọrọ ọlọ́run bá sì tún kọ́ wa ọkọ́ ànábì gan sallallahu alaihi wasallam báwo láti ṣe máa tọrọ ọmọ wa qur rabbi zidni ilma máa sọ pé ọlọ́run ọba bí mi kún nínú mọ̀ sàlékún mọ̀ fún mi ṣé eléyìí náà ti tó torí pé ọlọ́run ọba lọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam bákan náà àdúrà ànábì Musa alaihi salam èyí tó ṣe iná ń bẹ náà àdúrà ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سوى تبيبيلو إنا عبا وتتفوانا القرآن أبوانا سنة النبي محمد صلى الله عليه وسلم نعم الحمد لله bọ́ọ̀lù yẹn ti ṣàlàyé fóbi rẹ̀ wípé ẹgbẹ́ alájẹsẹ́kù kò dára pé báwo lèyàn ti ṣe ṣàlàyé fóbi rẹ̀ wípé ẹgbẹ́ alájẹsẹ́kù ti ṣe kódà cooperative tó bọ́ọ̀lù yẹn ti ṣàlàyé fún wọn èyàn ṣàlàyé fún wọn náà ni wípé owó èlé lọ́wọ́ à ń bẹ̀ wọ́n ń gbà wọ́n fún yẹn wọ́n ń gbà wọ́n fún yẹn tí ọlọ́run bá sì ṣe owó èlé gbígbà tàbí fífún yẹn àbí jíjẹ́rìí sí àbí sàkọ̀wé rẹ̀ ọlọ́run bá ṣe léwọ̀ gbogbo ẹni tó bá ṣe ọlọ́run gégùn fún un. sàlàyé lèèyàn ń ṣe èèyàn sì bẹ́ẹ̀ lọ́nkọ́ náà jó fún ọgbọ́ fún ọgbà tẹ́ máa gbọ́ tí wọ́n bá gbà kì í ṣe ti ẹni kó tú láti wọn láti gbọ́ fún ọgbà tẹ wọ́n sá ti sọ wọ́n ti sọ tiẹ̀ tẹ́ni kó wí kì í ṣe ti ẹni kó tú láti wọn láti gbọ́ fún ọgbà. so bẹ́ẹ̀ náà ni báńkì báńkì náà the same thing kò tó pé wọ́n bẹ́ẹ̀sì báńkì náà lórí owó èlé so tí wọ́n á ní tó wá tọ́ káwọn lọ kówó sí báńkì tó burú kéèyàn kówó sí báńkì lókùnkùn ìgbà tó bá di pé èèyàn ọmọ bí òṣèṣe owó rẹ̀ tó bá ní kó òun kó kalẹ̀ ọmọ tó lè ṣe so eléyẹn à ń bẹ lọ́nkọ́ má burú látàrí pé túláàsì ti ló gbé lọ síbi rẹ̀ bọ̀tí yóò ṣe kìí sẹ́ni tí ń dunnú sí ṣíṣe bẹ́ẹ̀ yóò ṣe lẹ́ni tí ń fi hàn yìí pé ah túláàsì ló ti ń lọ síbi rẹ̀ kìí ṣe fóun fi fẹ́ dọ̀ lọ síbẹ̀ now number three. Alaikum salaam wọ́n ní omi òkun ìdìbò ìdìbò náà àwọn tó bá rìn àjò orí òkun náà báwọn tó bá rìn. alhamdulilayi. alhamdulilayi wọ́n ní omi tó wà fún ẹni tí ó gun òkun ni wípé mímọ́. pọ́n rẹ tọ́wọ́ àfẹni tó bá gùn òkun ni àbí ẹni tí òkun gùn òkun náà òun náà lè lomi rẹ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òkú ńbẹ́tẹ́ rẹ̀ títí fẹni tó gùn lásán tọ́wọ́ fún gbogbo èèyàn tó bá wá ní ìsìn máa ń wá fún wa ká sọ pé ńgbà táwọn ti gùn òkun rí àbí òye àlè tá a sọ àní sọ náà lomi rẹ̀ anybody ọtọ sí gẹ́gẹ́ bó kù ńbẹ́tẹ́ rẹ̀ náà ti ní ẹja ètò à ń sìn lé ńkọ́ àbí tó ti pín yàn ní fáàmù rẹ̀ ètò bá kú sínú omi ńkọ́ sá lè jẹ́ àjẹ́ mẹ́nà aládé ti sọ pé gbogbo òkú ẹja ọlọ́run ti lẹ́tọ̀ọ́ fún náà wọ́n ní kí ni sẹ̀rí àsọ nípa kí lè máa lo máìkì sẹ̀rí àsọ nípa kí lè lo sẹ̀rí àsọ kí lè gbóhùn sókè téèyàn kan máa ń bẹ lẹ́yìn rẹ̀ bó ṣe gbóhùn sókè yàtọ̀ sí bó ṣe gbóhùn sókè téèyàn méjì àbíyàn mẹ́ta àbíyàn mẹ́rin àbíyàn márùn àbíyàn táwùsùn agbóhùn sókè lọ́nà tí wọ́n fi gbọ́. so torí ẹ̀ máìkì inú tí ń ràn yàn lọ ni pé kóhùn ó lè bá a kárí kóhùn ó lè bá a kárí kí ṣe torí tó wà lóde ẹni tó wà lóde afsulan níta nílò fóònù pé kọ́ gbọ́ fún ọ pèrún tí wọ́n ti pèrún ti gbọ́ ntí ọba ní wá kìí ṣe pé torí torí ẹ̀ lápá kan náà olùmọ̀ àti sọ a máa ń kírun gan ká lo máìkì mọ́ irun à ń kírun à ń káwọn tó wà mẹ́tíláṣí ọgbọ́n ni tàbí òye wa kìí ṣe torí ẹni tó wà lóde torí ẹni tó wà lóde tó wà ní irun kí gan sọ pé háyà ti di mẹ́tíláṣí òye wa. ó ń torí de eléyìí báyìí máìkì yẹn à ń al-mursal nítorí pé sẹ̀ríà ò sọ pé ká má lò kò sì sọ pé ká lò a sì rí i pé àǹfààní tó wà nínú lílò pọ̀ gbàjẹ́ pé sẹ̀rí takò. bákan náà àmọ́ o tí bá fẹ́ lo máìkì kí á sì kí lè má máa gbé máìkì lọ báyìí nígbà tí wọ́n á ń kírun yóò gbé máìkì sẹ́nu nígbà tó bá tún rùkù yóò tún bá rùkù nígbà tó bá forí kan yóò tún gbé sẹ́gbẹ̀ẹ́ ẹnu ẹ̀ lá. kìí léyìn ẹ̀ torí pé léyìn ẹ̀ yòṣùgbé ló hàn án sọ́nà kí mo ká ìrojú nípa àrùn nítorí pé ti máìkì la fẹ́ mú gbọ́ ni àbí báwo ẹ̀rí pé irú wọn wọ́n mọ̀ concentrate lórí mic débi pé kò ní fẹ́ ṣe asalaamu alaykum ahmatulah yóò tún ṣe mic tẹ̀lé asalaamu alaykum ṣe so pàápàá bí àwọn làdáni tó ṣe pé àwọn náà gan wọ́n ti fìtínà ara wọn pẹ̀lú Allahu akbar rabbana wa lakal hamdu ẹ̀rí pé lónìí ọmọ mójútó nígbà tó bá fẹ́ ṣe tẹ̀kbír bó o wá lò ṣe ṣe tẹ̀kbír mi ṣe o ti di abẹ́rẹ́ bẹ́ẹ̀ so tó bá tó rúkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú àwọn eléyìí àwọn kà fún ipò ńlá kan yìí torí ẹ̀ tí wọ́n bá kú yóò tún fẹ́ kọ́ ọmọ náà tún jẹ làdáni àbẹ́ bẹ́ ó ti kà kún kó òun ni wọ́n gbọ́ tó máa sọ rabbana so subhanallah eléyẹn so ànídìẹ automatically so tí màá bá ti lo speaker eléyìí gan ipò rẹ̀ kọ́ lọ ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ló láti kọ́ ọmọ ti sọ́lá àti àmà ń ṣe kọ́ ọmọ ẹ̀mẹ́jì ni òun ni súnà tọ́ka sí súnà tó lágbára jù torí pé tí Imam Malik rahimahullah fi sẹ̀rí lórí pé ẹ̀kan láti laysa sarihan fi dilala kéé kọ tọ́ka sí nǹkan yẹn gangan torí pé tó wà bẹ́ẹ̀ ni pé àdìsí Bilal tí wọ́n pa Bilal láṣẹ an an an an an yusanniya al-adhan wa yutira al ni kọ́ máa ìnà máa Malik ló tán fi sẹ̀rí so ṣùgbọ́n yá Imam Malik ẹ̀yin náà ní ìsìn sọ fún wa pé ń bẹ̀rẹ̀ kọ́ ọmọ ká sọ Allahu akbar Allahu akbar eléyìí ẹ̀sẹ̀ wítìrì bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tòtò bá jẹ́ pé wítìrì náà lábàá lò Allahu akbar náà káwé ń bẹ̀rẹ̀ rẹ̀ ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah hayya ala salah hayya ala akbar la ilaha ẹ̀yin sì náà sọ Allahu Akbar méjì ń bẹ̀rẹ̀ méjì ń parí tẹ́lẹ̀ yìí náà tako wítìrì tí tako ajẹ́ pé kọ́ni kọ́mẹ́tì sọ̀lẹ́tù kọ́mẹ́tì sọ̀lẹ́tù òun náà tako kọ́ni kò yé ti tako ajẹ́ pé kọ́ni kọ́mẹ́tì sọ̀lẹ́tù náà tako àwọn màlìkí àwa ni ẹ tako ni pé yẹn téèyàn bá wí gbólóhùn kan kọ lóhùn kan tẹ́ Allahu akbar Allahu akbar tó burú tòtẹ́ <laughs> bá lóhùn kan ni ọ̀dọ̀ àkọ́dọ̀ kọ́mẹ́tì sọ̀lá àtàwọn náà lè wí lóhùn kan kọ́dọ̀ kọ́mẹ́tì sọ̀lẹ́ tó kọ́dọ̀ kọ́mẹ́tì sọ̀lẹ́. hadithi ti wá tó wà very frank nípa pé wọ́n ní kó sọ kọ́dọ̀ kọ́mẹ́tì sọ̀lá àtìlẹ́yìn méjì nínú ìkọ́mà wọn àna Bukhari Muslim kí ló kù but àsọpọ̀ ẹni tó bá sọpọ̀ kọ́ ní ti sọ láti kan irun rẹ̀ ṣe nǹkan kan o àmọ́ kò yé tó ń lọ dọ́gba jù nù súnà. number four aleykum salaam. nígbà tí ṣé àìsàn kò lè kú tó kọ́ tó mọ̀ rẹ̀ ṣé àìsàn kó fà sí òṣèlú. rárá kò sí sòfò èèyàn kọ́ ìmọ̀ púpọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ìmọ̀ kan ń bẹ ní fi ń ṣiṣẹ́ fi a fi àbí òye wa èèyàn gba ìmọ̀ kan nù ni tọ́ nísìnyí àìmọ̀ kan tó ti gbanú kó lára rẹ̀ kò fàkókò kankan ṣòfò nù gbèsè ayé rẹ̀ ó sàǹfààní tó pọ̀ ó sàǹfààní tó pọ̀ gẹ́gẹ́ bí gbogbo ọmọ náà ní láyé níìsín àwọn ọmọ wa téèyàn kọ́ téèyàn sì mọ̀ dáadáa tó pé èèyàn ò tí ì sọ nǹkan kan pa rẹ̀ rí láti jọ téèyàn dé tó a túmọ̀ sí pé èèyàn fásitì rẹ̀ ṣòfò ni kò fi ṣòfò torí kò sẹ́ni tó lè kọ́ tó eléyàn túmọ̀ sí wípé èèyàn fásitì rẹ̀ ṣòfò bọ́ gbogbo nǹkan pẹ̀lú bó bá ṣe gbà àbí òye wa.

àlẹ́ tó bá wà fún mi pé bí wọ́n gbé inú ilé kan bí àwọn tó ń ṣe wà bẹ̀ wọ́n gbóúnjẹ fún àdúgbò alhamdulilayi ìbéèrè alákòókò àtẹlẹ́kejì ó dá lórí pé káwa náà sọ pé mọ̀lúdùn nàbí ìdá àwọn òsì sọpọ́ dà títà sọpọ́ dà la nídìí láti dáhùn rẹ̀ pé ìgbà wo gangan ni àti pé báwo ló yẹ ṣe mo rò pé ó yé so àwọn òsọpọ́ dà kò sínú ìlànà àdáadáa lẹ̀ ni so we don't need to know ìgbà wo wà ni a sì tún bùkátà láti mọ ọ̀nà wo àní bídíà ẹ̀ bá sí lọ́nà kan ẹ̀ bá sí lọ́nà mi bídíà so ẹ wá ní tíyẹn bá ń gbélé kan táwọn kan ṣe tán gbóúnjẹ rẹ̀ fún yàn kọ́ séèyàn jẹ eléyìí là èèyàn ní jẹ. àbí wa pé àràn wọn lọ lórí sọ́tà ànábì ni wọ́n ní mí sọ́tà ànábì ẹ̀yin gan-an lẹ́jọ́ ànábì àbí òye tó rẹ̀ ń ànábì al-umur ẹ ṣọ́ra fún gbogbo àwọn nǹkan tó jẹ́ àdádálẹ̀ fa inna kulla muhdathatin bid'ah torí gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ ni fa kulla bid'atin dalalah gbogbo àdádálẹ̀ ànú ni fa kulla dalalatin fin nar gbogbo ànú inú náà ni. bóòlù yẹn ti le bóòlù yẹn ti yọ zaka oko ẹja tí yẹn máa ń sin ẹja owó tí máa ń pa náà ni owó tí máa ń pa gẹ́gẹ́ bí ẹni tí ń sin adìẹ náà ni owó tí ń pa ńgbà tọdún máa pé nísìnyí ìjọ tó kọ́kọ́ ní ní sọ́ọ̀bù kápẹ́ two hundred thousand ìjọ tó kọ́kọ́ ní tó wá kọ́ déètì rẹ̀ lẹ̀ tọdún kan bá dé tọdún kan Islam kì í ṣe January February o tó kápẹ́ Rabiul Awwal Jumadal Ula Jumadal Ula ló lówó yẹn lówó rẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n á máa wo Jumadal Ula ti ń bọ̀ owó yẹn tún ti pé bẹ́ẹ̀ jùmọ́dàlúwúlá yẹn ńgbà tó dé orí kówó rẹ kò less than two hundred ó tún ti lọ four hundred five hundred àbí òye five hundred yẹn lọ́yọ̀ zaka rẹ̀ wàá sírò yẹ ẹja tó wà nù pọ́ǹdì rẹ èèlò ni ọwọ́ wàá fowó rẹ̀ tún kún tó wà lápò rẹ̀ wàá wá yọ one over forty. number five. dábọ̀ fún ẹja àti láńtàtà bí lẹ́yìn ọ̀pọ̀ láńtàtà láńtàtà mi máa ń jẹ́ bẹ́ẹ̀ náà. ẹyẹ ṣàlàyé rẹ fún tata tó o bá ma láńtàtà o sá ma tata bó lẹsẹ ń pè lu yín tó láńtàtà ló ń jẹ yorùbá náà. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jì mọ́ bèrè ni pé omi tápọ̀tà àwọn apààlọ́ mọ́sálásí àwọn láti ẹ̀ àgbò láti gbò irú omi yẹn ilé bó ti wá gangan tọ́nà ti dá ní ẹ̀sìn yẹn wọ́n ti mú ọ dágbà àfọ́sẹ́sì tó ti sàlùwàlà. ó ṣe sàlùwàlà lópin ìgbà tí wọ́n dà sí chloros kìnìkan kìnìkan kò yí adùn rẹ̀ padà kò yí títọ́ rẹ̀ padà kò yí òórùn rẹ̀ padà àdéhùn kan tó ń bọ̀ lẹ́yìn eléyìí tí kọ́lọ̀ rẹ̀ bá yí padà tí kọ́lọ̀ tèsì rẹ̀ yí padà so sísmẹ́ẹ̀lì rẹ̀ yí padà a lè lò ó. tó bá pọ̀ nínú rẹ̀ débi kó ti hàn á àgbọ̀dọ̀ mú àgbọ̀dọ̀ gbọ́dọ̀ fi wẹ̀. Now, number six. Now. fi dà bọ̀tù pẹ̀lú àwọn pé sọ wá yẹ kó máa bọkàn jẹ́ gbogbo ìgbà tó bá ti ṣe exam torí kí result ó lè bá a dáa eléyẹn eléyẹn ni wọ́n pè atatọ́yọ̀r atatọ́yọ̀r nìyẹn kéèyàn máa gba ohun asán lásán gbọ́ so uh, superstition so ìtàn nàbì sallallahu alaihi wasallam sọ pé laysa minna man tatayyara aw tutayyara la kò sínú ju ànàbì sallallahu alaihi wasallam gbogbo ẹni tó wá ń gbọ́ asán lásán gbọ́ àbí tí wọ́n bá mú gbà gbọ́. tó ń torí délé fàyíṣà azam tẹfẹtẹwọ tẹlẹ àlọlá tó bá ti ṣe dánwò rẹ tán bọ́lá wọn bá dúró pọ́kàn rẹ pọ̀ àbí òye ọ èèyàn gbọ́dọ̀ máa dunnú jù èèyàn sì gbọ́dọ̀ bára jẹ́ jù because especially àwọn àdánwò nǹkankan yẹn sẹ́rìsẹ́ yẹn máa ti lè sọ̀rọ̀ alẹ̀ fún proudness èèyàn ó ṣàṣìṣe kò sí ní mà nítorí pé nínú béèrè mẹ́wàá tán bí ọ̀yẹn ó ti wá wo gbogbo àwọn tẹ̀síwá ní kíláàsì pé yes wọ́n tutù so bí wọ́n ṣe nígbìyànjú tó sì lè dáhùn yìí báyìí wọ́n ló mú a a plus àfa ó ti wá gbà kéke ibi tó ti ń proud yín ẹlòmíín náà kàn sọ fún ọ pé nǹkan nǹkan tó dáa nìyí ó kọ́ tó dáa ju tiẹ̀ lọ ìgbà míì inú máa bí yàn kí ṣe nítorí pé ọgbà máàkì tó dáa bọ́tẹ́ ẹni tó expect pé kò ní gbà tó ọgbà jù ọ lọ lẹ́yìn àríkò kì í ṣe torí máàkì tiẹ̀ gangan ìní ní òsè máa bí ọ̀ngbà ni ṣùgbọ́n tó ti kútú inferiorize àwọn kan pé làgàjà àwọn kan kan wà kan àwòrán léwe ní ọba di pé òun tó pàṣì jù ọ lọ so nítorí délé èèyàn gbọ́dọ̀ jẹ́ pé èèyàn gbà fọlọ́ ní òfin gbogbo nǹkan lẹ̀ fọlọ́ tẹ́ni kò kà rẹ̀ dáadáa tẹ́ni kò bẹ́ lọ́n pé kò fi ọ̀sẹ̀ kò ń jẹ tẹ́ni kò bẹ́ lọ́n pé ẹni tí máa fẹ́ ba tèèyàn jẹ́ kí wèrè ọmọ bọ́ sọ́wọ́ rẹ̀ kọ́ máàkì ẹ̀ àbí títí àyìn bá jẹ́ abatẹ̀ yẹn jẹ́ títí máa fẹ́ fẹ́lẹ̀ yẹn ìwọ ọlọ́run kérò burúkú tó wá sọ́kàn rẹ̀ kó tó máàkì ìwé rẹ̀. so lẹ́yìn àdúrà tí wọ́n máa ṣe náà àmọ́ pé kí wọ́n máa feel proud kí wọ́n máa àbí kí wọ́n máa bọ́kàn jẹ́ bọ́lá ti fẹ́ máa bọ́kàn jẹ́ ìdánwò ilé ayé asùlàn tó bá tó tún pé náà lọ́wọ́ ni. tí ẹlòmíì sì wà tó ṣe pé ìgbà tí wọ́n máa ṣe béèrè gbogbo tó béèrè òní jọ ń tẹ́tẹ́ mà. bẹ́ẹ̀nìkan máa ṣe pass ẹ̀ lè mú tíṣà mà torí pé yọ sọ fún ṣe bẹ́ẹ̀nìkan pass sẹ́yìn yòókù ẹ̀ sírọ̀ tó ń torí délé ẹ̀ nídìí láti bọ̀ kàn jù èèyàn sì nídìí láti dunnú jù bọ̀tì yẹn nídìí láti sírọ̀sì pọ̀ kéèyàn sì ní tawakkul ala Allah kéèyàn bọ́ lọ́wọ́ bá dúró lẹ́yìn náà kéèyàn bẹ́ lọ́wọ́ gbogbo nǹkan téèyàn ṣe sẹ́rí gbà míì sẹ́rin gbà mí láàyè yìí kí wọ́n sá ti máa bẹ̀rẹ̀ ọ̀gbọ́n rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar sẹ́rin gbà mí láàyè bíi pípàtì dáadáa jù kí ni máa ń fàkóbá fún láìpẹ́ ẹlòmíì ẹlòmíì pípàtì pé kò kò fẹ́ẹ̀lì kò pọ́ọ̀ kò sì gúdù àbí òye ni wọ́n fà gbéga fún ìgbésí ayé mo rò pé yé especially ayé nàìjíríà ni mo ń sọ o nípa ayé nàìjíríà yìí yàtọ̀ tí wọ́n bá ti bírílẹ̀tì jù lé yín náà gbé o wọn ò ní fẹ́ gbọ́ ẹ̀wọ̀n yunifásitì nìsín tó bá bírílẹ̀tì náà àwọn ẹlẹgbẹ́ rẹ tí wọ́n rí pé yẹ eléyìí ọ̀yẹ̀ kún ọ̀dà dúró ẹnì kó ṣe tánàdì rẹ̀ náà ni pé ọmọ tó ti parí tí wọ́n ti tó bá parí tí wọ́n á gbà ń kọ́ gbogbo orú àwọn yóò ní ibi jókòó wọ́n bá ba tiẹ̀ jẹ́ ń bẹ̀ ń pé àwọn ò ní jẹ́ kó dúró ń bẹ̀ ẹ̀mẹ́yìn ọmọ wọn ti ba tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó je jẹ́ pé talent tọ́lọ̀ fún wọn ni kí ṣe pé wọ́n ń ṣègbéraga ọlọ́run fún wọn mọ̀ yẹn wọn ò ní wọn. ẹ wá rẹ pé subhanallah kò mọ kankan ọkàn náà ni wọn bá ti gbé òkè pé yọ ìṣirò ẹ̀ ó ṣe máa control tẹ̀wọ̀n pé sẹ́fí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ pé ó máa control níjọ́ tí wọn náà bá fẹ́ ha pé à ṣé ìwọ tó ṣe pààrọ̀ náà la à tún fàwé rẹ sẹ́yìn ni <laughs> ni máa wù ẹjẹ́ agbìyànjú ká sì máa bẹ́ lọ. sẹ́yìn rabbana atina fid dunya hasana ọ̀pọ̀ náà àdúrà wa wa fil akhirati hasanata wa qina adhaban nar. ọlọ́run ọba tó bá ti báyìí plan gbogbo ọ̀rọ̀ èèyàn pín èèyàn ní wàhálà àbí òye wa so ọlọ́run kọ́ ràn wá lọ́wọ́. number eight. ọmọ. ṣe náà wọ́n ní sí láyé ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti pín alukur'ani sí súra súra súra bẹ́ẹ̀ ni táyà kan ti sọ̀kalẹ̀ torí kìí ṣe gbogbo súra ló ń sọ̀kalẹ̀ àti táìm ó lè jẹ́ súra oríṣi mẹ́ta ní sọ̀kalẹ̀ àti táìm táyà kan bá ti sọ̀kalẹ̀ ànábì òní ẹ lọ fele yìí sínú súra báyìí ẹ lọ fele yìí sínú súra yẹn àbí òye ẹ fi àyà báyìí tó gbogbo ẹ̀ láti ayé ànábì ní sallallahu alaihi kìí ṣe láyé àwọn sàbẹ̀ àwọn ṣe bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀. sèyàn lè ta òkú ńbẹ̀tẹ̀ ẹran òkú ńbẹ̀tẹ̀ irú ẹran wo wọ́n ní sèyàn lè ta òkú ńbẹ̀tẹ̀ ewúrẹ́ àbágùtàn fún kèfèrí nítorí kó ń bá àjẹ́ kèfèrí alakulhal kò burú kí wọ́n tà lópin ìgbà tó wá sí pé ẹni tó fẹ́ ta kèfèrí lò náà nítorí lọ́dọ̀ kèfèrí owó náà lélẹ́yìn jẹ́ but lọ́dọ̀ mùsùlùmí kìí sowó màtí jẹ́ kíkọ̀ tọ́ fún mùsùlùmí so mùsùlùmí ò gbọ́dọ̀ ta kódà kó ti pé àwọn máa jẹ torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ wípé inna Allaha idha harrama shay'an harrama thamanahu tọ́lọ́ bá ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ náà èèwọ̀ ni torí owó tá a pa lára òkú nbẹ̀tẹ̀ ẹran haram ni gbọ́dọ̀ ta ẹ lọ sọnù ni ẹ bùn bá o mùsùlùmí ò gbọ́dọ̀ bùn yẹn torí pé tó bá bùn yẹn kì í sowó àbí òye tó lè bùn yẹn ń gbẹ akramakumullah tó bẹ́ẹ̀ náà ni nítorí dé ìwọ̀ ẹ lè bùn yẹn ẹ lọ sọnù kó hàn á lọ gbé níbi sọnù sí kò sí tọ́kàn yìí naam àríkìsọ. Thank you alhamdulilayi wọn ní sọ gbogbo àdé tó wà nù bulugul maram àti riyadu salihin tó gbogbo wọn wà sahih èyí tó pọ̀ jù nínú gbogbo àwọn tírà méjèèjì yẹn tí o bá jẹ́ sahih o sì jẹ́ hasan alhamdulilayi alimami nawawi rahimahullah gbogbo àdé ìsìlámù wa nù riyadu salihin àwọn gan fúnra wọn tún sọ dájọ́ rẹ̀ fún wa wọ́n sọ pé hadithun sahih hadithun hasan hasanahu fulan sahahahu fulan tí wọ́n bá ti rẹ́ ìgbàtọ́ sọ bẹ́ẹ̀ àwọn gan fúnra wọn sọ bẹ́ẹ̀ torí pé olùmọ̀ àgbà làwọn náà nípa ilmul hadith síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀ tún dé lẹ́yìn ọ̀rẹ́ wọn tún ṣiṣẹ́ lórí rẹ̀ rẹpẹtẹ sọ nípa Riyadu Salihin wọn tún ṣiṣẹ́ lórí rẹ̀ rẹpẹtẹ Sheikh Al-Albani wọn ṣe tahqiq rẹ̀ sọ fún wa ìwọ ni sahih ìwọ ni hasan tí bọ́ọ̀ ìfúnbá ń bẹ́ẹ̀ بكنا شعيب أرناؤوب عبد القادر أرناؤوب àwọn méjèèjì náà ti ṣiṣẹ́ lórí Riyadu Salihin ìtàn náà wò pé sahih ni wọ́n sọ ìtàn wò pé daif ni wọ́n sọ èyí tó ti jẹ́ hasan ni wọ́n sọ èyí ti ṣe dandan kọjá pé wọn àbá ti sọ náà ó sì ti mú náà nù torí pé ẹrẹ lómi tó ń sọ pé no ètò wà pé ń tọ́ àìfún hasan ni àbí òye sọ eléyìí lẹ́yìn wọn á sì wádìí tiyín náà ipe ẹni tí wọ́n ti torí ẹ̀ sọ pé tọ́ àìfún ẹ̀yìn náà padà nù àwọn tíra pété bẹ́ẹ̀ náà ni sọ eléyìí ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. so eh, bulugul maram alhamdulillah alḥafiz ibn hajar muhaddithun kabir so gbogbo àdìsí kọ̀ọ̀kan ẹ̀rí bá a ti sàlàyé nìsín wọ́n ní ẹnìkan ti sọ pé sọ̀hìn ni ẹnìkan sọ pé kìnnìkan ni sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sì pa dandan pé nígbà táwọn bá ti pé sọ̀hìn ni kò sì jẹ́ sọ̀hìn àwọn olùmọ̀tá ṣe ṣẹ́rù àdìsí yẹn àwọn náà tún sàlàyé ìpètọ̀ lọ́sẹ̀ wíìn sọ̀hìn náà ni àti ò bá ti jẹ́ sọ̀hìn àwọn ẹni tó ń gbé manuscript tíra yẹn jáde àwọn náà tún sàlàyé àwọn náà tún ṣèwádìí jìnlẹ̀ tó ń torí ẹ̀ ló jẹ́ káfọ́ lọ́hùn mi ní ìlànà pẹ̀tàl náà. ẹni tó bá lọ sí orí òkun tó wá bomi bọ̀ omi yẹn pọ̀ dáadáa ní ìjọba omi yẹn omi yẹn omi yẹn tí omi yẹn lè fi yẹ ọdẹ ìdílé mi ní ṣé ó lè fún omi òkun ẹni tí ìjọba ìdílé ń lẹ́gùn lọ́dọ̀ wa. dáadáa kò sí àtọ̀ láàrin wa. gbogbo nǹkan àmọ́ kí wá sí kọ́ wa sọ di omi ara mi sọmọ ikọ̀ aṣàdúrà sí omi kìnnì kan wà sọ di zemzem náà àlejò sọba dárúkọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam téèyàn kírun irun yóò wù yín sọ pé sallallahu alayhi wa sallam sọba sọ pé muhammed èèyàn sọ pé sallallahu alayhi wa sallam àmọ́ sọlọ alẹ nabi yẹl karim eléyẹn àkọ́kọ́ kò sínú sunna pé ká máa sọ fáwọn yẹn pé sọlọ alẹ nabi yẹl karim kò sínú sunna àbí òye wa so eléyẹn ò sí nínú sunna àkọ́kọ́ náà kìí sì wọ sọ fún wa pé ká láti tàbí ṣe Ọlọ́run ló ti pa á láṣẹ anabi sallallahu alayhi wa sallam ló ti pa á láṣẹ sọ eléyìí sínú lànà àwọn sẹ́lẹ̀fù sọ̀lẹ̀ níbi kan àwọn sọ̀kú sọ̀lọ̀ àlẹ́ nàbí ẹ̀kẹ́ wọ́n fi lọ́gàlì máa ń yẹn máa ń lò ní as means of telling people to be silent ìpè hàn kọ́lù àlẹ́ nàbí ẹ̀kẹ́ táwọn yẹn bá ti ń pariwo àbí òye ẹ̀kẹ́ mi náà wọ́n kẹ̀dá kẹ́ni kọ́lù àlẹ́ nàbí ẹ̀kẹ́ rí nǹkan sọ wọn ò ní ti ṣiṣẹ́ kan sọ eléyìí yẹn kò sí nínú lànà àwọn sẹ́lẹ̀fù sọ̀lẹ̀ náà. máa pọ̀ ní ìsàlẹ̀ yìí àmọ́ kọ̀ọ̀kan mi. ọkàn mi náà kí ni dáadáa ọ̀tọ̀ tọba ti dago ẹ̀pọ̀ tó pọ̀ sọyẹ kò sí problem. aleykum salaam. tó lè fún ìdílé islam sọ pé irú owó yẹn irú owó yẹn wàá gbà tó o bá ọ gbọdọ ọ gbọdọ ọ gbà ọ láti escape fún bí kéèyàn bí kéèyàn fi kọ́ public toilet bí kéèyàn fi kéèyàn kó fáwọn èèyàn ṣòbọ̀ tó sí ládà nítorí pé owó tí ọ̀dà ni. bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé ṣẹ́ẹ̀sì téèyàn rà kì í sowó léèyàn rà ọjà lèèyàn rà so lópin ìgbà tó bá ti jẹ́ pé ṣẹ́ẹ̀sì téèyàn rà yẹn kì í ṣe ṣẹ́ẹ̀sì báńkì ṣẹ́ẹ̀sì ibi tí èsè ti rìbá léèyàn rà tí wọn àti ṣe àṣeyàn tó ra yẹn kò ní padà tó lọ jókòó sí báńkì unless tí wọn bá máa fún yẹn ní breakdown ní gbogbo ìgbà pé iye tá a kó síbẹ̀ ni iye tá a wà bọ̀ kó síbẹ̀ ni tó fi máa subtract ní tí báńkì bá fi ń lé lórí tó fi ń gbà tó bá withdraw owó yẹn tán wàá yóò bá jẹ́ tiẹ̀ ètò lé lórí rẹ̀ wàá mọ̀nà tó fi bọ́ lọ́wọ́ ẹ̀. ọ̀rọ̀ à ń báńkì ò túmọ̀ sí pé báńkì lọ ra ṣẹ́ẹ̀sì rẹ̀ nísìnyí wọ́n fẹ́ ra ṣẹ́ẹ̀sì PZ ọlọ́ra ń báńkì kò túmọ̀ sí pé ṣẹ́ẹ̀sì First Bank lọ́ra àbí òye àwọn kan jẹ́ mediator ni so eléyàn wàlẹ́kùn sọ̀rọ̀. kì náà fẹ́ gbádùn lọdọ imam títí ṣe ń kírun pé ẹni tó wà nulẹ̀ tó máa lo mic yóò fi láǹfààní àti tẹ̀lé imam àwa sọ pé tí bá múná lọ ń kọ́. tó ń torí ẹ̀ kò ní nǹkan wa obìnrin tó wà ètò ọlọ́lá jù ní kọ́ dárùn tiẹ̀ ara rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت